lè bọ́ ń bẹ̀. and you cannot escape. àdúrà wa ṣiṣẹ́. unless you are going to. olúwa gbà mí lọ́wọ́ ogun yìí. our God deliver me from this battle. eléyìí ò yẹ kí irú mi ká máa bá kìrìsìtẹ́nì bẹ̀. and then you are all going to be christian. a sì fàdúrà yọ dànù. a fi àdúrà yọ dànù. and then we use prayer to to to to. a mú àdúrà láti sọ di ilẹ̀ ẹlẹ̀ pátápátá. and we make prayer to level it. ó ní àwa ó ní àwa oúnjẹ tiwa kì í ṣe ti ara.

tá a bá gbọ́ ọ̀rọ̀ tí ò bá sí agbára àdúrà ọ̀rọ̀ iná lè sún máa fi dojú kọ wá láti sọ ọ̀pọ̀lọpọ̀ dẹnu arinlẹ̀ ṣùgbọ́n tá a bá lè gbàdúrà òkun náà ti jẹ́ kéèyàn gbọ́ ọ̀rọ̀ lọ́dún márùn-ún mẹ́fà tí ó tún máa ní ìran láàrin ogún ọdún tí ò èèyàn ó ṣubú. sọ̀rọ̀ ọlọ́run ní ṣókí. Ah, ẹ má dùn ún o. please don't ah ntẹ́ ẹ̀ máa bá ń bẹ̀ ní ìgbéraga. and what you are going to see there is pride. èmi ni mo tó báyìí. I am up today. àwọn olówó obì á tẹ ilẹ̀ bí ẹni pé kò sí ayé mọ́. even the rich like. wọ́n á gbéraga. they will be so proud. tálíkà náà máa wá wà ní ipò ìgbéraga gan. and even the poor will be in that post. kò ní sí ìyàtọ̀ láàrin àwọn tí ń bẹ nínú ayé. and there will difference between the people in the world. àtàwọn tí ń bẹ nínú Jésù. Jesus. so méjèèjì jẹ́ parallel line. and the two are parallel line. so kò ṣeé ṣe láti yọ kankan kúrò. and there is no way you can remove one of them. ó ṣe pàtàkì púpọ̀. and it's so important. láti kọ́ ìjọ ní àdúrà. and then to teach David God in prayer. Dáfídì ló fi jagun tó fi ṣẹ́gun. and that is what David used to battle. Solomoni ló fi jagun tá a fi fún tó náà ni ọ̀ya béèrè fún tó fẹ́. and that is what Solomon used and God used to work for him. ó wá wò pé kí ni wọn tó wọn béèrè ọ̀rọ̀ ni ó béèrè ọgbọ́n fún àkóso a rí pé lẹ́yìn àkóso kò sí ọba bíi rẹ̀ mọ́ bíbélì sọ pé kò tún ní sí ọba bíi rẹ̀ mọ́ láì so ọ̀rọ̀ àti àdúrà ṣe pàtàkì ìdí nìyí tí ọ̀rọ̀ bá ń lọ gbogbo wa tá a jókòó kọ́lé èèyàn. all of us sitting down that we are human beings. ẹ ọ̀pọ̀ la pè. many are called. díẹ̀ la ó rí. we are few are chosen. má jẹ́ nìkan kan máa sọ sọ ẹ ò ti rí jẹ́ kó padà wá sọ fún pé kó lọ jọ ìpàtà pásọ ìjọ bàbá ọlágúnjú bá ti ṣe sermon kọ́kẹ́ sọ fún pé bàbá fún mi ní ìṣẹ́jú márùn-ún mi náà fẹ́ ṣe sermon ah, má bẹ̀rẹ̀ sermon tiẹ̀ láti bí i lọ má gbà kí disturba ń wà kí nìdí ẹni gíga a máa dẹni lẹ́lẹ̀ láńlọ́ọ̀dù a máa padà lọ rẹ́ǹtì ilé ó láwọn èèyàn mi ń kú nítorí wọn ò ní ìmọ̀ mo fẹlẹ́ yìí bí ọ́ bọ́rọ̀ bá ń lọ tádùá bá ń lọ má jẹ́ kankan disturb ẹ má jẹ́ kẹ́ni kankan interpret fún ọ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn ohun tí ò bá yé o lè lọ bólùsùn àgùntàn lẹ́yìn ọ̀rẹ́ yìí bàbá ilé ò yé mi torí gbogbo church kọ́ nígbà kẹ́ ẹ máa béèrè béèrè nítorí ayínilágbòdà náà alelu alelu. ìdí tí àwọn èèyàn fi allow question and answer nù church ni. gbogbo ẹni tí ọ̀rọ̀ ọlọ́run yóò ṣe rere fún ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. amen. ní ìjẹjọ́ so a sọ̀rọ̀ pé onígbàgbọ́ gbọ́dọ̀ mọ̀ pé ohun gbogbo ní ṣíṣe. and all must to believe that everything is possible. nígbà tí a bá ti mọ̀ pé jésù ó ní pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. that with God all things are possible. a tún sọ ní èké holiness is very very important. and said the second word that holiness is important. yóò mú kí àwọn áńgẹ́lì olódùmarè kó clip mọ́ wa. he will make the angels of God to clip onto us. a ò ní kàn jẹ́ aládùúgbò àgbànú. There will not be a prayerless person. Tá a bá tá a bá ti ń gbàdúrà tá a gbégbé ayé holiness ayé burúkú ni. When we are praying and we are not living a holy life, then Àwọn bẹ́ẹ̀ máa ń padà di babaláwo. And such people turn to herbalists at the end the day. sì máa ń padà di olóògùn. And such people can become a a a herbal person. Nítorí pé bí ọlọ́run bá ti kú ònú ayé ènìyàn. when God departs from somebody's life. kò sí téèyàn lè ṣe mọ́. there is no thing ẹnikẹ́ni tí ò bá gbégbé ayé ìwà mímọ́. whoever does not live holy life. bó ti kọ pẹ́ láyé ọlọ́mọjọ jẹ́ pé yóò padà kíkà àbámọ̀ bọ̀. torí pé ó ṣe pàtàkì. it is very important. ìgbé ayé ìwà mímọ́ ìní gbèyàn wọnú ọlọ́run lọ́tọ́lọ́ àwọnú ènìyàn. it is this holy life makes you to go into God's kingdom. ó ní ẹ máa gbé inú mi. he said you dwell in me. èmi ó sì máa gbé inú yín. and I will dwell in you. ẹ wàá béèrè ohunkóhun. you will now ask anything. èmi á ṣe é. I will give it unto you. holiness is very very important. holiness is very very important. ẹ tá a bá ṣèèsì dẹ́sẹ̀ ẹ jẹ́ á we mistakenly commit a sin please let us confess. ẹ má jẹ́ á bu mọ́lẹ̀. don't let us confess. bíbélì yìí pé ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. never cover his or kì yóò ṣe rere ẹ̀ṣẹ̀ ń ṣe ń tà bò mọ́ra ẹgbà mi ẹ̀mí ẹ̀ṣẹ̀ ti wọlé o mo ṣe báyìí o má sọ pẹ́sẹ̀ ń wá ọmọ dẹ́ṣẹ̀ báyìí lọ bá olórí àlùfáà gidi jẹ́wọ́ fún kó fún ọ láàwẹ̀ kọlọ ké pọlọ́n kó lè mú ìdáríjì wá ẹ̀ṣẹ̀ mi nídìí kéèyàn bọ́ sórí ọ̀tà báyìí kó jẹ́wọ́ pátápátá ìyẹn ṣe pàtàkì fẹ́mi àti ẹ iṣẹ́ ṣíṣe lọ́wọ́ ẹni tí ò ní láti máa gbà fẹ́ni tó ní mọ eléyìí dájú mistake ni kéèyàn kọ́lọ́n tètè máa sẹ́ndì ògo látọ̀run ọlọ́run ò ní sẹ́ndì ògo kankan látọ̀run mọ́ torí àwọn èèyàn tí ọ̀nà á ní ògo lọ́pọ̀ jù àwọn tó ń ná ní ògo lọ ẹlòmíì lẹ́yìn kọjẹ láàárọ̀ kọjẹ lọ́sàn-án kò sí nǹkan tó kàn mọ́. as some people when they have their three square meals. tọ́ba ń rẹ́ ní bọ̀ yóò kù síbẹ̀ ni kò sí ní tọ́tàn. and whoever want to die let them die. àwọn yóò ẹ̀yin ọmọ ẹ̀yin ọ̀dọ́ máa ń pè ní maro àbí kó lẹ́tí máa ń pè é ẹ́ mario ẹ ṣe wọn á níbi mo ti débi wọn kù sí. i've got to where i'm going to die. kò ní ronú ọjọ́ iwájú. and then there's no future. kò mọ̀ pé position tó ń wà lónìí ah, position tó wà lónìí yẹn. position that ẹlòmíì ń bọ̀ ń bẹ̀ tí ò bá sún wọ́n á sún tí ò bá ṣeéṣe wọ́n á gbé so àwọn tí mo lè sọ pé nínú hundred percent ń bẹ ń gbogbo àgbáyé àwọn tí wọ́n ń lá ní ògo àwọn tí wọ́n ń ná ní ògo wọ́n kéré sáwọn tó ń ná ní ògo àwọn tó ń ná ní ògo ò lè ju ẹjẹ́ àpè wọ́n ní ten percent ninety nine kí wọ́n jẹ kí wọ́n mu kí wọ́n sì kú. and the ninety nine of them is for them to heal them. àdúpẹ́ o áfíríkà náà ní ògo púpọ̀. and we we we value uh, glory in Africa. wọ́n náà ní ògo. we value it so much in Africa. àwọn òkè òkun ọ̀nà ní ògo. even the people abroad they don't value it. ìdí ni wọ́n á kó owó jọ kó owó jọ wọ́n á wílì ẹ̀ fàjá. and that is why they used to gather money and oh, then they will give it to charity without using it to do anything. wọn ò ní fi ṣe nǹkan kan. they won't use it for anything. wọ́n lè wọ̀ ọ̀rẹ́ kí wọ́n wílì ẹ̀ fún. and they can even win it for anybody. owó ṣòwò kékeré ni. and the money that is so who? so bí wọ́n ṣe rí tiwọn lọ́nu. and that is the way they use their own day. gbogbo òrìn àjò wọn wọ́n dìlù fẹ́ wọ́n dìlù federal government wọn. and then they all their journey. wọ́n gbàgbọ́ pé gọ́ọ̀mẹ̀ntì ló gbọ́dọ̀ fún gbogbo fún wọn. and they believe government must do everything so, for them. so iṣẹ́ ṣíṣe pàtàkì. and working is so important. ọwọ́ tí bá ń bọ̀yàn láyé kì í wálẹ̀. and the hand that feed in this world never come down. ọwọ́ tí wọ́n bá ń bọ ẹrú ló máa ṣekú. and then it is the hand. sọ fọ́ọ̀rẹ́ rẹ bẹ́ẹ̀ pé ẹni a bá ti ń bọ́ bàbá ọlágúnjú lẹ́rú ni ó ṣekú. wẹ́wẹ́ dàtò yìí dàbí ìfẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ dáadáa ọlọ́rin àjò ọ̀tọ̀rọ̀ oúnjẹ ń bẹ̀ ni. you travel you beg for food. ó wà lẹ́nu iṣẹ́ ọ̀tọ̀rọ̀ ń bẹ̀ ni. you at work you are begging. ó sáà gbà pé kí a máa fi nǹkan sí ọ lápò. you just believe that they should be giving you something. lọ́wọ́ ẹni tí ò ní. in the hands of him that has not. láti máa gbàfẹ́ni tó ní. that will be given to him that has not. kì í ṣe pé gbà náà wọ́n wà wúre nítorí ìtì ẹ.

ìtọ́ ńlá kọjá ń kọ́ ọlọ́gbọ́n àwọn èèyàn bó ṣe rìn nígbà tó o já sínú ọ̀rọ̀. and what your passing through is teaching you of how the way to go out about it. láàftà tó o sì ń la nǹkan kọjá tó o bá ti fẹ́ láìkè àti máa tọrọ káàkiri tọrọ káàkiri kó o fi lè survive o ò ní débi ọ̀n lọ. and you are still begging you cannot get to your destination. tí o bá bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. as I'm talking right now. tó o bá fẹ́ condemn bó o bá fẹ́ condemn condemn ẹ̀. if you condemn using a. borí bá ń tó o bá ti gbàgbọ́ pé mi kan lọ sáwọ́ ní orí yẹn pẹ̀lú àwẹ̀ àtàdúrà àṣàjáde tí ibìkan bá ń dùn ọ́ tó o bá fẹ́ kó oògùn o lè torí ẹ̀ bọ́nú àwẹ̀ kó o gbàdúrà ọ̀lẹ ní ìjẹ́ èyàn ó lè gbàdúrà ìṣòro ní sì mú yàn wọnú àdúrà godo gidi lọ èmi ti dá májẹ̀mú báyìí mo ti dá májẹ̀mú olúwa irú owó tó orí o fún mi láyé irú ọlá tó rí o fún mi láyé ipòkipò tó rí kó o mú mi dé lágbára àdó bọ́ lọ́wọ́ mi lọ́la ikú bò mí láṣìírí kò sí tó tọ́ ọba gbẹgbẹ ayé wa kò síbi tó o lè fi agbára àdúrà ṣe o lè fi kọ́ hó kò sí nǹkan o lè fi mọ ìyìn bẹ nínú rẹ àti tí ṣùgbọ́n ọ̀lẹ kò lè dá fọ́lẹ́ o kò sì lè da fálà ìgbọràn. ṣiṣẹ́ nígbà ọba ṣiṣẹ́ nípa ìgbìyànjú rẹ jọ̀wọ́ ṣe kọ̀ǹdọ́ tèmi ṣe rí báwọn ṣe píríkìlà tèmi ṣe rí lọ báwọn gbàárù tèmi gbà rí mo rò pé ní ìsìn lọ báwọn kílẹ̀ oko tí wọn bá fẹ́ kọ́lé lé lórí to clear for her. tẹ bá dénú ilé mi màá ní clearing and forwarding. and when you get to her father's house you say clearing and forwarding. mo jẹ́ clearing and forwarding gbà kan rí. I was once clearing and forwarding before. àwọn tó bá fẹ́ clear oko wọn màá bá wọn clear rẹ̀. when they want to clear their farm we do it for them. àwọn tí wọ́n bá fẹ́ ṣe bíríṣì òkè màá bá wọn ṣe. who want to do brick laying. ẹ jọ sà ṣé mo lè dìde ní ìsìn láti lọ ṣe bíríṣì now can you now stand up and go for search? kò sí nǹkan kan oní ilé koro. today might be bitter. gbà nǹkan kan gbọ́pọ́jọ́ ọ̀lọ́dà. if that tomorrow will be well. ọwọ́ alápọn la máa mú sanra ẹ tuntun sọ dáadáa ọwọ́ alápọn la máa ṣe kí ni la máa mú sanra tún sọ tún gbọ́ dáadáa ọwọ́ alápọn la lè mú la máa mú sanra kì í sí ọ̀lẹ ẹ̀dá jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ ọmọ bá ta ògo rẹ tí o wà láàrin ẹgbẹ́ ọlọ́mọkúlùmbù Sunday school teacher akọrin tó o bá wà níṣòro. If you are in trouble. Má wọ ẹni tí ó máa lẹ́ǹ tiẹ̀ lówó. Don't look for somebody that will be lending you money. Ẹni akọrin ẹ gbà mí torí àárín yín mo wà. Wọ́n deliver me at this is my business. Mo nídìí owó tí yín bẹ̀rẹ̀ iṣẹ́. I need money to start a business. Owó téyìn èsì bẹ̀rẹ̀ iṣẹ́. And the word is to. Tí wọ́n bá dá fún ọ. If they contribute and give. Jẹ́ wọ́n gbàdúrà sí. Let them pray over it. Tí wọ́n bá gbàdúrà sí. After praying on it. Wàá lọ bẹ̀rẹ̀ pé Olúwa. And then you know. Má jẹ́ ń dojú tẹ gbé akọrin tí mo. Don't let me owó jọ fún mi. Má sì jẹ́ padà tún tọrọ lọ́wọ́ wọn mọ́ so ọlọ́run jẹ́ lè fáwọn tí ó ń bọ̀ náà tí ó ṣaláìní jẹ́ kémi náà lè contribute fún èèyàn a máa yáwó ń ṣọ́ọ̀ṣì owó téèyàn sì yá ń ṣọ́ọ̀ṣì ni pé ẹ mọ ṣaláìní sà gbogbo wa ilé contribute owó fẹ́nìkan lè jẹ́ ẹsẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ ṣùgbọ́n mọ̀ kú òmí kó o tún lọ àgbàlá àtúrà kí wọ́n tún contribute owó fún ọ kó o tún lọ wínà kí wọ́n tún contribute owó fún ọ gbogbo bí o ti ń gbowó lọ ń já ògo lẹ̀. mo bẹ́ nìkan pàdé láàrin ọdún kan àbọ̀ sísìn ọlọ́run lógo méje mo gbé fún un pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ọ̀tàkù mẹ́ta ọmọ mi tó àbá múra sí dáadáa yóò ta mẹ́tẹ̀ẹ̀ta yòókù á wá di kòròǹfò ránṣẹ́ ọlọ́run máa sọ fún ránṣẹ́ yẹn máa wá wẹ̀zẹ̀ wẹ̀zẹ̀ ṣùgbọ́n láti ìgbà mo ti sọ fún January méèrí tó èèyàn ní ibi kó tún máa tún ọ̀rọ̀ gbọ́ ah. kí ayé èèyàn lè wà ní òkú. so that he can be hearing word and his life will be renewed. gbogbo tó o bá ní ṣe nírọ̀lẹ́ ìjọ wẹ̀sẹ̀ pátì. whatever you want máa bọ̀. kó wa máa tún ọ̀rọ̀ yẹn gbọ́. so that we ń ṣe fi yẹn kò tiẹ̀ tí ṣe kankan. ìránṣẹ́ ọlọ́run tó máa ṣe kí ni o tó máa jókòó tó máa control aṣọ rọ̀ kìnìún. and it is a minister of God ìrántí ọlọ́run tọ́kàn máa sọ pé kéèyàn fò sókè tí wọ́n máa rí sẹ́ ìyanu ni ọ́. the minister of God have asked you to jump up you see miracle. tí n bá rí ara ènìyàn kọ òtítọ́. and the man does not want the truth. gbẹ̀yàn ní nǹkan méje tó ti ta mẹ́rin. Eh, mẹ́ta yòókù gan-an bó ló ní ta. ó ṣe pàtàkì. a sì dára fún wa. ẹ jẹ́ ajé ẹni tí ń ṣiṣẹ́. let us be a worker mo sì fún wa ní àwọn ẹsẹ̀ bíbélì Deuteronomy twenty eight twelve John nine four Thessalonica five First Thessalonica five eight oníwàásù nine ten òwe ten four mi wá ní jẹ́ ká lọ straight gbogbo ẹni tó mọ̀ pé òní ni Valentine bàbá àti màmá ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù ìdítẹ́ fi ń rí rẹ́ẹ̀dì wáìnì gbogbo ẹ̀ nìyẹn àwọn ìdílé tó fẹ́ràn ara wọn wọ́n ti wọ wáìnì wọ́n ti ṣe gbogbo àwọn kan tí ó ń kálukú ẹ ẹ mi ò mọ̀ pé táwọn ọmọ mi máa wọ̀ wá gan àwọn akọrin omi ìbáwọ̀ wá mo láìkí wọn púpọ̀ ọlọ́run á máa gbé yín ga torí wọn èsì sẹ́rí mo ní wáyà tẹ́ ẹ bá rí kwaya tó péjọ báyìí tí wọ́n ṣe báyìí ẹ lọ wọ àwọn chọ́ọ̀chì míì àjọ̀dún wọn ti dénú ẹ sì ṣe kwaya ceremony kwaya lágbára ọlọ́run ẹ gòkè gbogbo yín lẹ máa ṣàwo àwo ẹyọ kàtẹ́ tó ṣe ní ìsìn àmì ayé ẹ sàmì dáadáa ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù àwọn tó yẹ ká mọ̀ ṣé ẹ lásán tá a ẹ mọ̀ dáa o. the cloth we put on so beautiful a lè má jọ wọṣọ kan náà àwa àtàwọn ìyàwó. we might not have the same shoes, the same uniform. a sì lè wọ aṣọ kan náà. and we can even have the same. ká jẹ́ ìkookò. and we are just wo. ìkookò. wo. ṣùgbọ́n tó yẹ ká mọ̀ nípa ìdílé. and what we need to know about the family. a fẹ́ kà we want to read it. a fẹ́ mọ̀. we want to know it. a fẹ́ wo ibi tí ìṣubú ti wà. and we want to know where the crack and uh, the crash has come. tí wàhálà ti dé. where the problem has come in. so number one a fẹ́ sọ̀rọ̀ ohun tó yẹ kí ìdílé mọ̀. What the family ought to know. Ohun tó yẹ kí ìdílé mọ̀. What the family ought to know. Tó ṣe pàtàkì fún ìdílé. That is so important for the family. Gbogbo ìdílé tí ń lọ sókè ẹ pàtẹ́wọ́ ńlá fún Ọlọ́run. All the family going up clap your hands to God. Ẹ pa dáradára. Clap it properly. Ẹ pa tẹ́mi lọ́rùn. You are not clapping it to one or anyone. Ẹ pa fún bàbá yín àti ayérayé. Clap your hands. Ẹ fagbára kálélúyà ẹyọ kan gan-an. Bí aya àtọkọ bá wà bí ẹ wojú ara yín ohun tẹ́ sọ nínú ọkàn ni pé sọ jẹ́ ń dìde láyé. sọ jẹ́ ń débi tí mo fẹ́ dé. will you allow me to get to where I want to get to. ǹjọ́ o ti ẹ̀ ǹjọ́ ó fààyè gbà mí láti di ńlá. will you enlarge will you enlarge me to be enlarged. ẹ má gbàgbé ńgbà mo sọ̀rọ̀ ìdílé gbẹ̀yìn. Ah, don't forget what our father said last. gbogbo wa tá a jókòó pátápátá. all of us sitting down. àǹjànú ni wá. we are all we are all spirits. àǹjànú ni wá. we are all spirits. kí mo pè wá tó pè wá ìdí nìyẹn tó òkú bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ yorùbá gbàgbọ́ pé àyíká rẹ̀ gbọ́dọ̀ jẹ́ àyíká ń jànú èèyàn máa sá fún. and then we all believe that the surrounding will be full of spirits. ìgbà wà láàyè ló yẹ kéèyàn máa sá fún ẹra wọn. and it is where we are alive that we need to run from. because àǹjànú lọ́pọ̀lọpọ̀. because many of us are spirits. a fún àwọn kan ní agbára. some people have been given power. ní obìnrin àti lọ́kùnrin. but men bọ́rẹ̀ ẹ̀ lọ ṣẹ́. if your friend has offended you. ìrònú tó bá rò. and the thought that he has. yọ ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀. it will come to pass immediately. ọ̀rẹ́ mi sẹ̀mí ó ó ń fi owó rẹ̀ yan gan. and he is even using his money to vote. ó sì máa ta gbogbo tó máa ní. he still made to sell all the time. ọ̀sọ́jáde ọkàn ro ni. he does not speak about it. a sì he think about it and it will come to pass. bí ẹni yẹn bá wò ah ọ̀rẹ́ mi ló ṣe mí lóore. and if that man now thought that my hand my friend has blessed me. ah ọ̀rẹ́ mi ló ṣe mí lóore. my my friend has done this. ah yóò sì fowó fọhùn. and he will speak with money. a sì rí bẹ́ẹ̀. and it will be so. torí àǹjànú ni wá. I say we are spirit. ẹ jẹ́ n fi tèmi ṣàpẹrẹ. let me use my memory. kírù Jésù. that for him not to know Christ. mo sọ lójú bọ̀dá mi. I'm not saying ah, the prayer. I say thank God. bí babaláwo mo bá yàǹbá pa pẹ́tẹpẹ́tẹ sí i I need that I'm may happen to be a evangelist it will destroy a lot of them. torí pé ah, iṣẹ́ ìrànṣọ́ lọ́sọ̀mídẹ́ni ti ń sọ̀rọ̀. it is a ministerial iṣẹ́ ìránṣẹ́ ló jẹ́ kí n máa wà láàrin èèyàn. it is this ministerial work that make him to be in the midst of people. iṣẹ́ ìránṣẹ́ ló sọ mí di kí n máa ní association èèyàn. and it is the ministerial work that make him to have a lot of people. ṣùgbọ́n gbàǹbá fàyè gba àti kékeré gbogbo ayé rí mi ọmọ àbá alábà gbogbo wọn ni wàá sọdún ọ̀dọ̀ mi gbogbo wọn ò ti sọdún bẹ́ẹ̀. and then then all the people from the house around them come to him. wọ́n á fi ìyá àti bàbá wọn lẹ̀. they are going to leave their father and their mother. wọ́n á wá sọdún nínú nínú àbá tiwa. and ọlọ́mọ máa ń wá fagídí mú ọmọ ni. and then God really make him such a man. n ò sì tí ì lówó. and he was not even rich then. bó ṣe ní kíkún bó ṣe ní wíwì bó ṣe di aládìẹ ládùúgbò máa kó. even if to steal or to rob or to do anything in this world. máa fi dé àwọn èèyàn lọ́rùn. he will use it to bless the people. alias no gain in trouble wọ́n pè and his name is next name. ṣùgbọ́n alias no gain in trouble tí n bá gbọ́ pa mo ti lọ. and whenever anything happen he will disappear. mo ní àwọn ìjù tí mo máa ń lò. and he has what to do. ní èèmọ̀ ọlọ́ngbà náà. doesn't know God then mò ń kírun ẹlẹ́sìn ni mí mo wá wò pé tí n bá ń bá a lọ bẹ́ẹ̀ mo kí ẹ mọ̀ pé mi ò lè kúrò bí mo máa ń rí àǹjànù lójúkorojú nígbà tí mo wà nù muslim. and afẹ́lẹ́ cannot lie used to màá máa rí nǹkan tí wọ́n máa kọjá lọ báyìí. you see them passing by. ẹ wá wò tí ọba wá sí jésù tó bọ́lu ẹ̀mí yẹn. kéèyàn wá sẹ̀mí kí wọ́n á sọ pé kò ní délé ká délé o. and if he says he will not get home he will not get home. torí ẹlòmíràn ọmọ ní sẹ́ ń pè láǹjànù. Because some people doesn't know what the Bible is doing. Ìdí nìyẹn wa Apostle Paul to fi to fi rọ̀ wá. That's why Apostle Paul appealed to us. Ọkàn rọ̀ wá. He just appealed to us. Nínú ìwé First Corinthians yẹn. In the book of First Corinthians. Seven one two three. Ẹja gbọ́ tó ní. Seven one two three. First Corinthians. Ọ̀rọ̀ ìdílé la fẹ́ sọ̀rọ̀ lé lórí. We want to talk about. Farabalẹ̀ kí ló dé tí ọkọ àtìyàwó ò ṣàṣeyọrí? ni. First Corinthians seven. First Corinthians seven one to three. Ẹ máa fi máìkì síbi ẹ ti rí wọn. Ọ̀ya ẹ bá ní sí fún wọn. Ní ti àwọn ohun tí a ti kọ̀wé, ó dára fún ọkùnrin kí ó má ọwọ́ kan obìnrin. Ṣé ẹ ó ṣé ẹ tí bàbá wa wí ó dára kí ọkùnrin mọ̀. ṣe ipá kì í ṣe agbára kọ́ ọmọ bá kó jàǹkárí wọ wọnú ayé rẹ. so that you don't bring cobwebs to your life. jàǹkárí wọ lọkùnrin jàǹkárí wọ lóbìnrin. and what we first we are all cobwebs. okùn lọkùnrin okùn lóbìnrin. and men and women are all ó dára ìmọ̀ràn ní ọ̀yàmọ̀. it is another. ṣùgbọ́n nítorí àgbèrè. torí àgbèrè. kí olúkúlùkù kó ní àyà tirẹ̀. ọba lè dá dúró bí ọba lóòbí mọ̀ mẹ́bà ti sọ̀sọ̀tọ̀ tí wọ́n kó kùnkùn. àwa nírú wọn níjọ àpòsólì kìsì tí wọ́n fi ṣiṣẹ́ olúwa tí wọ́n fi kú wọn ò níyàwó rárá rárá kìí ṣe fẹ́ dà ìfọ́ọ̀sì ìyàwó tàbí ìyàwó kú mọ́ wọn lórí wọn ọmọ bàbá yẹn di àwọn bíi márùn la ti ń gbọ́ wọ́n dìvóòtì ara wọn láì máa rì rárá kí wọ́n lè rìn to the lens. so that they will be able to move. torí pé tẹ́ ẹ bá ti di méjì. but because when you are two. èrò yín ti yàtọ̀. your thought has changed. ìṣe yín ti yàtọ̀. and your character has changed as well. tẹ́ ẹ bá fi sùn ṣe ẹ ó di ara yín lọ́wọ́ pé ìwáyé yín lè má tiẹ̀ nítumọ̀ mọ́ ohun tí bàbá yẹn ń sọ ni ọyá mà. àti kí olúkúlùkù kó sì ní ọkọ tirẹ̀. kí olúkúlùkù sí àwa lọkọ tiẹ̀. and everybody to have their own husband. ọyá. kí ọkọ kí ó máa ṣe ohun tó yẹ sí aya. kí ọkọ máa ṣe ohun tó yẹ sí aya. bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni aya pẹ̀lú sí ọkọ. bẹ́ẹ̀ sì ni ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni fata téèyàn ọ̀bá ní ìtẹ́lọ́rùn ẹ lè wọnú àdúrà lọ ẹ lè wọnú àdúrà lọ ìwé Éfésù kan sọ nǹkan mi ìmọ̀ ibi tó wà nínú ìwé Éfésù pé kí a ṣe ká gbìyànjú. that we should try. ká tọ́jú ìdílé wa. that we take care of the family. ẹni tí ò bá tọ́jú ìdílé ẹ̀ kò lè láṣeyọrí. and whoever does not take care of the family cannot be successful. ẹ̀yin tẹ́ ẹ ká bíbélì ẹ̀ máa bá ń wá kiri. so, please search for so ó ṣe pàtàkì is important. Ìdílé gbọ́dọ̀ mọ̀ pé. And the family must know. Kèé ṣe You cannot do it alone. Àtọwọ́ Ọlọ́run ló ti wá. It has come from the hands of God. Ètò Olódùmarè ni. That is the plan of God. Nọ́mbà wà tá gbọ́dọ̀ mọ̀ nípa ìdílé. And then the worst first thing to know about the family. Ìdílé family. pẹ̀lú orí ọ̀fẹ́. by the grace. a dá wọn láti inú erùpẹ̀. and they were being created from the dust. a dá ọkùnrin láti inú erùpẹ̀. the man was being created from Ayo the dust. ayé egun ha ọkùnrin ayé egun ha ọkùnrin láti fi dá obìnrin. and the bone from the ribs was being removed to create woman. ìdí and that is the reason. ẹ lọ wò lónìí. go and examine it today. tẹ ẹ bá róbìnrin tí ẹ bò lọ́wọ́. if you see a woman that will handshake. tọ́ba tí ọwọ́ ẹ̀ bá rí sàkùlà torí sàkùlà. and the hand is so tough. so hard. ṣe rí mi sí ọwọ́ tèmi sí i ó sì sì sàkùlà. our father's hand is still very tough. màmá tẹ ẹ bá fọ ọkọ ọwọ́ obìnrin to àárọ̀ torí pé a yọ.

amen. bí ẹ̀yin obìnrin ṣe rí nìyẹn. and that is the way women is. ìní á fi pè é ní èlò aláìlágbára. that is the make it a they call it the weaker vessel. ẹ kì í bẹ́ẹ̀ ṣe fẹ́ràn èèyàn tó lẹ máa ń kórìíra èèyàn. and the more you love people the more you hate them. Ọlọ́run sì fẹ́ràn yín. and God so love us. oh Ọlọ́run fẹ́ràn obìnrin. God love women so much. Ọlọ́run fẹ́ràn obìnrin o. God loves women. Gbogbo ọkùnrin tí ń ń bí ẹ sọwọ́ báyìí. All the men here wave your hand. Ilé mi ò ní tọwọ́ mi ṣubú. And my family will not break through me. Ẹ sàmì dáadáa. Amen. Aya mi ò sì ní bi ìdílé wa wó. And my wife will not pull up for. Àwa náà ò ní bi aya wa wó. And we will not pull up for. Àjọ rìn dé ọ̀run gbọ̀n. Amen. Ẹ sàmì. Amen. Genesis. Genesis. Orí kejì. Chapter two. So ọ bẹ́tà tó bá mọ̀ pé rẹ̀ ń di obìnrin má ní aya má ní paul ti tẹ gbọ́dọ̀ kọ́ má nínú di má ní aya má ní ọkọ. don't get married to either of the two. mo lè sọ wípé òní níṣòro tó èkú. I can tell you that we don't have problem till you die. ìṣòro tó ní náà ni ẹ̀gàn ẹ̀ mọ̀dà ló kí ló tí ó kúyàwó. and the only problem that people will reproach you. kí is dé tí ọ̀lọ́kọ ẹ̀gàn tó máa ní ojú yẹn lọ. tó o bá ti wá ìwú elépo ìwú elépo. when you are looking for. owó elépo òtútù kó o kì bo epo kó o sì bọ etí kìnní kó o sì bọ etí kejì ò ní ní wàhálà tí ìdọ̀jọ́ tẹ́ni bá bẹ ọ sọ àgbélébù tèmi ní ìní tí a bàbá tá à ń wí níjọ apostolic sì wọ́n ṣiṣẹ́ kọjá ẹni bọ̀ kò síbi tí a gbìn án lọ tí a bẹ̀rù kò sí torí tí wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ bẹ̀ lọ́jọ́ ikú wọn wọ́n sin wọn bí ọba day of their burial they were being buried like gbogbo omi tí a ti ṣe pátápátá ni a ti wá. and where they have gone they all came out from they didn't steal them. wọ́n lo owó wọn fọlọ́run. and they used their money for. wọ́n rìn kọjá ntọ́ yẹ kí wọ́n rìn. and they even moved their so, body on. so ọ bẹ́tà kọ́ ọmọ níyàwó. it is better for you not number to be number two kọ́ ọmọ pé inú dust láti wá. and number two you should know that you are from dust. dust ni wá. we are from dust. ohun tó ń gbé èèyàn ró náà ni agbára ẹ̀mí mímọ́ ọlọ́run. and what lifts man up is the power of holy spirit. genesis oríkejì. Genesis chapter two ẹsẹ̀ ìkeje sí sí seven ẹ máa kà á. olúwa ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn. bẹ́ẹ̀ni. ó sì mí èémí ìyè sí ìhó imú ènìyàn. bẹ́ẹ̀ni. ènìyàn sì di alààyè ọkàn. ohun tí wọn o miserable tí a fi yàtọ̀ nìyẹn. that is different between us. ẹ tá a fi dàbí ẹni pé ajá ń jànú. like we are spirit. a body délẹ̀. This body from head to toe. Bí ẹ̀mí bá jáde ń bẹ̀. Where the spirit has lived has gone. Apá ò ní gé. Ẹsì ò gé. Ojú yóò ní lọ. Even your eyes will be there. Gbogbo páàtì ara wa ni ó wà. All the parts of our body will be there. Ohun kan ṣoṣo lòkú ò lè ṣe mọ́. only one thing the dead body cannot do. Ẹ lè na òkú dúró kó dúró báyìí. And you cannot Àbọ̀ máa dúró. will he stand? Kí ló dé tí ò fi dúró? Why is it that he cannot stand? Kí ló sọnù lára rẹ̀? has he been lost? Tá a bá lẹ́mìí yẹn sọnù sáà mọ́ rí ẹ̀mí yẹn. Can we can do we see Ntí mi ju mi mú mi ju apá ju ẹsẹ̀. What is making me to shake my body is the spirit. Ṣùgbọ́n a lè fojú rẹ̀ mí yìí. For it is invisible. Ah, wọn alẹ́ mi ti jábọ́ lára rẹ̀. Say okay the spirit has gone out of him. Ọ̀dà ẹ̀mí tó jábọ́ yẹn kí ló dé tí wọ́n ò rí. And the spirit that has gone out here is it that he cannot see. èèyàn sì ni. And he a full-fledged man. Ṣùgbọ́n a lè rí bíbélì wípé títí ẹranko bá jáde níbo ní lọ inú ilẹ̀ títí èèyàn bá jáde ọ̀nà àkùkù wa mọ̀rú ẹ̀mí òun ti ń jáde lọ bọ́ ọlọ́run lọ́run. Ah, àmọ́ odidi ẹ̀mí ni. a full fledged spirit. ó lápá ó lẹ́sẹ̀. it has eyes it has legs. ṣùgbọ́n kì í ṣe ń tá a lè gbà mọ́ mọ́. it's not something feasible that we can hold. so ìdílé gbọ́dọ̀ mọ̀ pé. the family must know that. ìrìn àjò ìdílé ní di sùúrù kan. and the journey of a family Oyama. they need to be patient. olúwa ọlọ́run sì gbin ọgbà kan. bẹ́ẹ̀ni. ní ìlà oòrùn. ìlà oòrùn. édẹ́nì. bẹ́ẹ̀ni. ibẹ̀ ni ó sì fi ọkùnrin náà sí. bẹ́ẹ̀ni. tí ó mọ láti inú ilẹ̀ ni olúwa ọlọ́run mú onírúurú igi hù jáde wá. bẹ́ẹ̀ni. tí ó dára ní wíwò. bẹ́ẹ̀ni. tí ó sì dára fún oúnjẹ. fò lọ sí eighteen to twenty one kó lè yá wa. olúwa ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé bẹ́ẹ̀ni èmi ò. bá a ṣe dá ẹ̀yin nìyẹn o. that was the way you were made. ọ̀nà tá a gbà dá ẹ̀yin obìnrin nìyẹn farabalẹ̀ báyìí ọ̀yà mọ̀. láti inú ilẹ̀ ni olúwa ọlọ́run ti dá ẹranko ìgbẹ́ gbogbo àtẹ̀yẹ ojú ọ̀run gbogbo ó sì mú wọn tọ́ ádámù wá láti sọ orúkọ tí yóò máa jẹ́. bẹ́ẹ̀ni. ó orúkọ tí ádámù sísọ olúkúlùkù ẹ̀dá àlàyé ó ní orúkọ rẹ̀. Eh, important to know for Christian. ó jẹ́ nǹkan ṣe pàtàkì fún eh, ọmọ eh, kìrìsìtẹ́nì. n tó ṣe pàtàkì kí kìrìsìtẹ́nì mọ̀. Uh, what is important for the Christians to know. o là ń sọ láàárọ̀ yìí. that is what we are talking about this morning. mo ti sọ àwọn kan jẹjọ. àfẹ́sẹ̀ sọ́kàn eléyìí ṣe pàtàkì tẹ́tí kó gbọ́. this one is important. ọ̀yàmọ̀. listen very carefully ádámù sì sọ orúkọ sí gbogbo àtẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo lé orúkọ ṣùgbọ́n fún ádámù a kò rí olùrànlọ́wọ́ tí dàbí rẹ̀ fún. ohun tẹ ẹ kì í ṣe ẹrú gẹ́gẹ́ bá baba ńlá wa ti lu àwọn baba wa àti ìyá wa bí ah, ẹrú ọkùnrin gbọ́ eléyìí lónìí ìyàwó rẹ̀ ì ẹrú. your wife is not a slave very very important fún fún ọtọ ọba mari láti bá ìyàwó rẹ fọṣọ. and ó jẹ́ ohun tó ṣe pàtàkì pé when you get married you can wash you clothes for cook for your wife. o lè ṣe fún ìyàwó rẹ. you can cook. o lè ṣe oúnjẹ fún. for your wife. fún ìyàwó rẹ. o lè dírẹ́sì fún. you, oh, you can even dress for her. èmi ti dírẹ́sì fún tèmi láàárọ̀ yìí. my daddy has dressed for mommy this morning. so kèé ṣe pé jùà jùà jùà jùà jùà tó ti ṣe bọ̀. just that you just be doing anyhow that you have been doing before. ó dára kẹ́ ẹ jọ jẹun pọ̀. it is good that you hit together. ó dára púpọ̀. it is so good. kẹ́ ẹ jọ máa fàwo kan jẹun. that you hit from one place. kẹ́ ẹ jọ mu bákan náà. and then you eat that one. it's very very important ẹ bá jọ sùn kẹ́ ẹ jọ faṣọ kan bóra. it is an important thing for you when you sleep on bed you cover yourself with the same good clothes. kẹ́ ẹ jọ wà lábẹ́ pílò kan ṣoṣo. that you are under the same duvet bá bá ṣe é ṣe gan bágbára rẹ bá gbé o lè sùn lẹ kíyàwó rẹ sùn lé ọ lórí kó sì sùn lọ bẹ kò sí problem it's not kò báàdì o fara rẹ balẹ̀ o kò báàdì o amen bágbára ẹ bá gbé bẹ́ẹ̀ èèyàn kà á gbọ́dọ̀ fẹ́rù màmá ìkóni oṣù lé lórí kílẹ̀ tó mọ olú ọyọ̀ fún amen olú ó kú so we die overnight. torí tó bá gbé orí lé ọ ní mú tó rí mi mọ́ ó lè ọ tàṣẹ wáíwáí lábẹ́rẹ́ ọlọ́nu amen. amen. gbogbo nǹkan la lè ṣe papọ̀. we can do all things together. a lè so ohun gbogbo papọ̀. we can do all things together. láti lè jẹ́ kí ẹ̀mí tí ń bẹ nú ìyàwó rẹ àti ẹ̀mí tí ń bẹ nú ọkọ rẹ kí wọ́n lè wà pálí ni. so that they will be together they will cling together tó bá yá tí wọ́n wà ní ìlú èkó tí ọkọ rẹ̀ wà ní London tẹ́ ẹ bá wà bá tí wọ́n bá ń rò lọ́wọ́lọ́wọ́ lónìí náà máa máa rò. àwọn ìdílé kan ti bá débi pé tí ọkọ bá sick wọ́n jọ máa treat ìyàwó àtọkọ nítorí pé tọ́ba ti ń gbélé ìyàwó náà máa gbé. when they are sick they have to treat them at the same time. ẹ jẹ́ agbọ́n bíbélì wí. let us listen to what the Bible says. ó yá máa tẹ̀síwájú màmá five five five. oh yes ó sùn oh yes yes bẹ́ẹ̀ni. Eh. ádámù sì wí pé eh. èyí ni egungun nínú egungun mi àti ẹran nínú ẹran ara mi obìnrin la ó máa pè é nítorí tí a mú un jáde láti ara ọkùnrin wá. ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. clap your hands for Jesus. Egungun nínú egungun mi. Bone out of my bone. Ẹran ara nínú ẹran ara mi. Flesh out of my flesh. Àbí bẹ́ẹ̀ kọ́? Is not so? Kí ló ní a máa pè é? Obìnrin. Shall become woman. Tẹ̀síwájú. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá ohun ìyá rẹ̀ sílẹ̀ yóò sì fi ara mọ́ aya rẹ̀ wọ́n sì di ara kan. Ẹsẹ̀ ẹsẹ̀ láàrin ẹja dúró ń bẹ̀ yẹn. Let us stop there. A méjèèjì ti dẹyọ kan. And the two of them they become one. Ẹ ẹ jọ. Please ẹ jáde kúrò láàrin ẹbí. and come out of the family. wọ́n lọ́mọ ọmọ ẹyẹ máa ń fò lọ abẹ́ẹ̀kọ́ ẹ dáhùn abẹ́ẹ̀kọ́ sọmọ èèyàn fò lọ. does the uh, man's children flew. hello sọmọ èèyàn fò lọ. they used to fool. mọ́mí alára pé àwọn mélòó lọ́lọ́run yọ̀ǹda. how many people does God relieve. àwọn mélòó lọ́lọ́run yọ̀ǹda fún ọlọ́mọ. ok mélòó ló kù lé rẹ báyìí. how many of you in your house now. kò sí kankan mọ́. none of them. ọ̀tán. that is it. Mama wa mama àgbà. Mama? elderly woman. lẹ́ ò yá mi. mommy well done. nú àtọ́lọ́ ń yọ̀ǹda fún ẹ mélòó ló kù lé. wọ́n ti lọ. and ah, they are all gone. ṣé bí alọ́mọ ẹyẹ ni ìfò. and ah, the sun is only the best you will see. ọmọ èèyàn kan ń fò. even the son of man do fly. ẹjọ́ kò mọ̀ bẹ́ẹ̀ bá kọ́lé jẹ́ àràn nísìn. if you have a very big mansion. tọ́ bá ti di pé ń fò lọ bí ẹyẹ ẹ padà sọ̀rọ̀ ilé yẹn á da yín lóhùn. and you will speak and you will hear. àní kó kó kó kó kó kó. when it's going to echo back. ìṣẹ́rò lẹ bẹ̀rẹ̀. you started with zero. ìṣẹ́rò máa padà. you ended it with zero. ẹ má bá àwọn tọkọ àtìyàwó tí wọn bá ń yẹsẹ tira wọn táwọn ọmọ bá lọ tán wọn á padà rẹ bí wọn bá rẹ nǹkan kan when the children are no longer there they become friends again. ẹ jẹ́ ajáwọ́ lọ́rọ̀ ìdílé wọn us visit from their family. èmi lè sọ nǹkan kan I can father can tell you this. ìdílé tọkọ bá máa last. the family that will last. wọ́n á mọ̀ jà o. ah they will fight. wọ́n á lura wọn pàápàá. they will beat themselves. wọ́n á bára wọn jà. ah they are going to raise your tone. tọ́ba yà wọ́n á mọ̀wọ́ ara wọn. when the time comes they know themselves. tí ìdílé méjèèjì ọba ti dá sí. if your other family does not intervene. mo mà dáná o. ah we are in trouble. ìyàwó tá dìgún fẹ́. ah the wife that Akin marry. ìyàwó burúkú mọ̀ ní. is a evil is a, is a evil woman. Ah, then they are going to separate. ah jẹ́mílá mọ̀ sílé ọkọ ah, ya. jẹ́mílá is in trouble. amọ̀dára kìlá á ṣe sí báyìí. ah we are in trouble what are we gonna so do. sọmọkùnrin ò ní pa ọmọ mi. will this man Oma kill me. our child now. tá a bá ti dá sí. if you do not ẹ̀yẹ́ máa wò wọ́n. you be watching them. tó bá yá wọn á mọ̀wọ́ ara wọn. when the time comes they will understand each other. tí o bá ti sí interpreter láti ìdílé kìíní sí ìkejì. wọ́n á jọ ọdẹ padà. ah they are going to be friends at the end of the day. àwọn méjèèjì yóò fún kúrò nù ìdílé kìíní. and they will all depart part the first one and they are going to cling to themselves. wọn èé ṣe méjì mọ́. they are no longer two. tẹ́ ẹ bá wá dá sí where you don't intervene. gbogbo òdìlé tó fọ́ lónìí ìyá bàbá ẹbí ọkọ ẹbí ìyàwó ni wọ́n fọ́. it is the both family that they separated them. hey òun wò ran tọ́ba la nǹkan mọ́ ya ọmọ ẹ lórí ọ̀lọ́mọmọ́ hey tọ́ba bàtọ́ ọmọ rẹ jẹ́ hey. if you try your child's life dídá sí bá ẹ gbọ́dọ̀ dá ìyàwó lẹ́bi ẹ gbọ́dọ̀ dá ọkọ lẹ́bi ẹ máa máa mú àwọn ìdílé yẹn ṣọ̀kan ni wòlíì tẹ ẹ bá sì lọ ọ̀dọ̀ rẹ̀. are any prophet that you go to. tọ́ba lájẹ ìyàwó rẹ̀. and he says your wife is a witch. o he is the one doing you. sọ fún pé kí ni solution. and just ask him what's the solution ohun kó lẹ lè bá nínú ẹ̀kọ́ tẹ́ ẹ bá tú o. and there you may meet in, in and meet anything with it, that pap when you open it. Ọlọ́run a máa fààyè lẹ̀ kéèyàn lọ fẹ́ aṣẹ́wó. And God can even give you the room to go and marry along. Ṣé wòlíì fẹ́ àbí ọ̀fẹ́? Does the prophet marry one of them or not? Ó lè fẹ́yàwó rẹ kó tó máa wò tá àwọ̀ ọlọ́mọ bó ṣe fà wọlé. And you may marry your wife and he's looking outside maybe for fornicating then you bring her back. Tí o bá ti jí alátúnṣe tó ń kọ̀ndẹ́mù èèyàn, ó lè débi tó ń lọ láyé. If you cannot renew it and you are condemning them, you can never get to where you are going. Tọ́ ọ bá dálé iṣẹ́ lẹ̀ tọ́ ọ bá rẹ́nìkan tó jí ọ lówó kèé station débi pé kó lè lọ ní kàn. and if somebody steal money in the company. tó tún ṣe lẹ́ẹ̀kejì tó tún bá ọba ọba lè blend ẹ̀ á wúlò ju àwọn tí ò tí mà sí rí wọn. just make sure that you correct them. bẹ́ẹ̀ ni ìyàwó. so as a wife. sọ méjèèjì gbọ́dọ̀ méjèèjì máa darapọ̀ bí ẹyọ and the two of them will become one. àwọn méjèèjì sì wà ní ìhòòhò. wọ́n wà ní ìhòòhò. àti ọkùnrin náà. mistake ni kí ọkọ hello. hi sir. pàtẹ́wọ́ méjèèjì wà ní ìhòòhò ọ̀yá kí ló parí. and the two were naked. àti ọkùnrin àti obìnrin náà. Eh. wọn kò sì tijú. o ò lè ojú tí ọkọ tó sí. they were never ashamed. àwọn méjèèjì ẹ gbọ́dọ̀ máa níkẹ́ẹ̀dì ara yín. and the two the two of you must be must be plain to each other. ìjọ ọba ti máa rí ìbejì méjì tí ń bẹ láyà rẹ èsè tiẹ̀ mọ́. and the day you get married that two breast of yours is no longer yours. tọ́ba fẹ́ kí ìdílé rẹ gún. if you want your your nígbà tó ń bẹ nínú ilé pẹ̀lú ọkọ rẹ tó mú kọ́nsẹ́ẹ̀tì tó fà pàpà. when you are at with your husband and you are having your present. sọfẹ máa dààmú ni a máa máa sí ara rẹ fúngbà díẹ̀ ni. and then you are going to open the, the children will open it for a while wọ́n máa sí ààrẹ fúgbà díẹ̀ ni ọkọ rẹ ló máa jẹ́ di páálí kọ́lọ̀ mẹ́mí ẹ̀yin méjèèjì gùn ẹ sàmì dáadáa ẹ jọ ṣàwá ètò oṣù tọkọ rẹ pípa ìtì bẹ́ńdì rẹ. kí ni kí ni pint one di rẹ. what is the pint doing there. bọ́ọ̀ bá fẹ́rù mi bóyá lọ́ọ́ ní ìbálòpọ̀ tó yẹ kú. And if you marry somebody like like her father you won't. Èmi ni o. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n mú mi jókòó ṣe ni. Sọ́tọ̀ wá tẹ̀ wá dira rẹ kúkúkú. Well you don't pack up. Tọ́ọ̀jẹ̀ rí bọ́dì. And ah, you don't allow him to see. Ọ̀jẹ̀ ń rókè. You don't allow him to see the face. Ọ̀jẹ̀ ń rí ojú. He doesn't allow him to see the face. Mọ̀ ń lọ ń tèmi nù. He's going. Mo prefer àti bọ́lọ́run nìjú àti wà pẹ̀lú èèyàn. And he prefer to move with God than to be with somebody mo rẹ́dì láti gbọ́ tọ́lọ́run ju ti èèyàn lọ. he is ready to listen to God and man. ẹ gbọ́dọ̀ jọ wà wọn ò kẹ́ ẹ yín kínú yàrá. be naked together you be chasing yourself about. bọ́lọ̀ bá ṣe ń dáadáa tẹ́ ní sitting room mẹ́ta méjì. Ah, ẹ lọ sitting room kankan ẹ déra yín mọ́bẹ̀ ẹ máa léra yín. and lock one sitting room and then you be there. ẹ jọ wà níwò. be naked together. ẹ ṣeré make sure you play together. kò sí kò sí nǹkan tó lè mú ayọ̀ wá láyé kẹ́ gbàdúrà kékeré kó sì ṣẹ àbí wọn ò wọ́ ọ̀nà wa ẹ máa yọ̀ nínú kíni o o mélòó nù gbogbo tí ayọ̀ bá kún ìdílé ẹ máa gòkè débi gbé ayé ọ̀sọ́ pẹ̀ ní sóògùn ni tí o bá ti sáyọ̀ nù ìdílé mọ́ wàhálà dé so a dá wa pé kájọ wà ní òòrùn. we are being created to be naked. gbogbo ń tá a so mọ́ra ìta bá ti délé ká tú lẹ̀. and with all what we put on our body when we get home we release it. bí ọlọ́run bá fún ọ ní òkété ńlá láyà ó máa mì báyìí tó kùnrin sọ ọmọbìnrin ìsọ pa mí ni. this woman do you want to kill me. ọ̀pá o. not killing you. hello. hi sir. ohun kan so ni tọ́mọ bá kànlẹ̀kùn kí lẹ́ẹ̀ ṣe. and the only thing you charge knocks on the door you cover yourself up. mo sọ̀rọ̀ bá a ṣe dá wa. I have further talked about how we be created. àní ẹ̀yin obìnrin jẹ́. and we are bones of their ribs. Ẹ ṣẹrú. They are not slaves. Ẹ̀yin bàbá wa ẹ̀ lọ rẹrú wá. And ah, your father doesn't go to buy slaves. Okun tí àwọn kan kì í fi gba owó orí mọ́. And ah, why some people doesn't collect dowry. Àwọn ọ̀tá ọmọ yín. They are not selling their children. Ó lòdì àwa náà ti ń ṣe nígbà ó lòdì sí ìfẹ́ Ọlọ́run. It's contrary to the will of God. O gbọ́dọ̀ sanwó orí ìyàwó rẹ̀. You have to pay the bride price. Bọ́kọ yẹn ọba láìkì ẹ̀ àwọn ìdílé yẹn ọba láìkì ẹ̀. If the family doesn't like it. Kí wọ́n lọ fún pásítọ̀ wọn. They should go and give it to their pastor. Kí wọ́n lọ fún pásítọ̀ wọn. Let them give jẹ́ àgbà. let us receive it. a lè fi ṣiṣẹ́ nu church. even we can use it to work in the church. bí olé olówó làwọn ọmọ ẹ bá yà olè o lè kọ five hundred thousand fún owó yọmọ. if your your daughter marry in a family in a big family write any amount of money there. bọ́lọ́mbà ṣe ràn yín lọ́wọ́ ẹ lè kọ ìdílé mi ẹ lè kọ one million. and you can even write one million in some families. kò lè ká iye tẹ́ ẹ fi wo ọmọ yẹn láti ijó ọ̀bí títí di àbólẹ́ká. it's not for a month that you do training that bẹ́ẹ̀ bá fẹ́ lọ fẹ́ aya ní ìta. if you want to marry outside. tí a bá kọ twenty thousand. when the road right twenty thousand. ẹ fi hundred thousand. make it hundred thousand. tí a bá kọ hundred thousand. when the right hundred thousand. ẹ fi san five hundred thousand. make it five hundred thousand. ẹ ra ọmọ. you are not buying their daughter. ìtayọ̀ wa kù sí náà nìyẹn. and that is where I joy is. kò sí ayọ̀ ayé. there is no joy in the world ilé tá a kọ́. the house been built. ìjọ àwọn ọmọ bá ti fọ́n lọ. at the day the children ìjọ ọkọ bá ti kú. at the day the husband died. lẹ́ẹ̀tì máa gbọ́ this house is not is for sale. and he will declare the house for sale. ìkejì àwa á this house is not for sale. and the other one we say this house is not for sale. kí ló ń ṣẹlẹ̀. what is happening there. olórí ilé ti lọ. the head of the family has gone. láìsí sí ayọ̀ àlè dọ́rùn sá. and without joy we cannot make heaven. ẹ jẹ́ ká lọ sí ẹ má bínú kí nìdí tí a fi gbọ́dọ̀ ní ìṣọ̀kan gbọ́dọ̀ wà nínú ìdílé. there must be unity in the family. Matthew eighteen. Matthew nine to twenty. àwọn tá a gbọ́dọ̀ mọ̀ ó yà ẹ má bínú ọyẹ tí wàá kọ́ fún yín. bí ojú rẹ bá sì mú ọkọ sẹ yọ jáde kí o sì sọnù ó sọ fún ọ kí o lọ sínú ìyè ní olójú kan ju kí o ojú méjì kí a gbé sínú iná ọ̀run àpáàdì kí ẹ sára mm. kẹ́yìn má gan ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí nítorí mo wí fún yín pé nígbà gbogbo li ọ̀run li àwọn áńgẹ́lì wọn ń wo ojú bàbá wọn tí ń bẹ lé ọ̀run torí ọmọ ènìyàn wá láti gba àwọn tí ó ti nù là ẹ̀yin sì ti rò ó sí. Matthew eighteen nineteen to twenty mo wí fún yín ẹ̀wọ̀ pé bí ẹni méjì nínú yín bá fi òǹkan ṣọ̀kan ní ayé yìí ní ti ohunkóhun tí wọ́n béèrè a ó ṣe fún wọn láti ọ̀dọ̀ bàbá tí ń bẹ ní ọ̀run wá nítorí níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá kó ara wọn jọ ní orúkọ mi níbẹ̀ ni èmi ó wà ní àárín àní lè da pásítọ̀ àti wòlíì láàmú púpọ̀. we won't be able to travel the pastor and the prophet. ohun tí wòlíì gbọ́dọ̀ ṣe fún gbogbo ọmọ ìjọ ni pé kí wòlíì gbégbé ayé ìwà mímọ́. to live a holy life kí agbára ọ̀run lè máa sọ̀kalẹ̀ sí chọ́ọ̀tì lójoojúmọ́ sí. so that the power of God will come down to the church all the time. kí iná ọlọ́run lè máa sọ̀kalẹ̀ sí. the fire of the Lord will be coming down to the church. yẹn di chọ́ọ̀tì táwọn áńgẹ́lì ń fàyà lùyà. and the church will become the church that the angels are moving around. ìdílé ní ìdí ni pé. what the family need is this. àmẹ́jẹ àmẹ́tẹ̀ẹ̀ta ọkọ aya àtàwọn ọmọ. and the husband does wife and the children. ẹ jẹ́ lọ da ọ̀nà ìkùnkùn rú lórí wa. let us go and scatter the word of the devil. bí ayọ̀ bá ń bẹ nínú ìdílé. when there is joy in the family. bí ẹ bá fọwọ́sowọ́pọ̀ sà. when you are in one accord. mọ̀ ohun tí ẹ fẹ́ rà yẹn ẹ rira successful. whatever you want to do you will do it successful. tẹ́ lọ gbàdúrà lójú ọlọ́run gbogbo lẹ́kọ́ládùá ti ń gbà o. it is not in every house that prayer answered. ẹ̀yin ọmọ you thanks. tẹ́ you are coming from work please meet us in the church. mami ẹ já pàdé ẹ pa àwọn ọmọ kí wọn pàdé church ohun tẹ ẹ bá fi ọjọ́ mẹ́ta de pastor gan lágbára ẹ. what you use three days to ban the pastor is not up to it. ibi tí ènìyàn méjì where two tàbí mẹ́ta bá fohùn ṣọ̀kan three people are one accord tí wọ́n bá béèrè ní ayé yìí whatever they demand for this world ọlọ́run máa ṣe God is going to do it. ìṣọ̀kan ìgbàgbọ́ ṣe pàtàkì. the unity of faith is very very important. ó ṣe pàtàkì gan. very very important. a fún wa. it shall be well with us. ẹ lọ sí ìwé Matthew. go to the book of Matthew. ìṣọ̀kan là sọ̀rọ̀ lé lórí. kí ni ìwé Matthew wí fún wa. nineteen. four to six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 àwọn méjì yẹn ẹ wo ẹ̀yin ìyá wa kan wà ẹ̀mí àtijọ́ ń bẹ nù yín. ọmọ mi ogun kan ń bẹ nínú ayé ẹ̀yin obìnrin ẹ má bínú àárọ̀ ìmọ̀lẹ́bá yín dáa. ẹ ti láìkì ọkùnrin yín jobìnrin lọ. love your male more than your your more than your female. ẹlòmíì ò tiẹ̀ mọ tí ó sọ ń bàbá máa wí àkọ́bí rẹ̀ lọ́kùnrin àná ọkọ mi ta ló sọ fún ọkọ kú ẹni. and some people don't even say no what to say their first one they be calling them my husband. ọkọ mi ni ọkọ mi ni ọkọ mi nígbà ọmọ ọlọ́mọ pé ìyàwó òjò gbádùn ìyàwó ẹ̀. and when he now marry his wife he won't be able to take care of that woman. ń gbọ́ kí lọ́mọbìnrin yẹn ń ṣe sí ọ. what has that woman done to you? mọ̀ ń bọ̀ wá báyìí lọ́jọ́ mẹ́ta á gbà àwọn ọmọ sì ti lu ìyá ọkọ o wọ́n á lù ọ́ they will beat you. ẹ jáwọ́ kúrò lọ́rọ̀ wọn kì í ṣe ẹ gbọ́ sọ́mọ rẹ lọ́kọ rẹ. is your son your husband. Adébísí sọ́mọ rẹ lọ́kọ ẹ. is your son your husband. yà á dáhùn ọkọ mi ọkọ mi kò dáa. husband my husband is not good. káàbọ̀ ọmọdé yìí. welcome my son. káàbọ̀. welcome. ìdùnnú mi. my joy. ẹ mọ̀ pọ̀ mọ́ yín lọ́kọ yín mọ́. don't call your son your husband. tó o bá ti àpè lọ́kọ rẹ bọ́ra alẹ̀ kó náà bọ́ra alẹ̀ ọbọ̀ sùn. and if you call him your husband let him sleep with you. nǹkan sí ọ́nù. something wrong with you. ọwọ́ inú ègún burúkú nù. you are born into everlasting court. tẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ yóò mọ ọmọ yẹn lára. if you are doing it you will be so accustomed to it. mo ti rí àwọn ìdílé ní I have seen some family now. èmi lọ èmi lọkọ. I am the èmi ni ìyàwó. I am the wife. ọmọ mi ọkùnrin ń bọ̀. and my son is coming. yóò ọmọ mi ọkùnrin ti mọ yín lára. you are so used to it. máa bọ̀. tí ò ṣe fọ́kọ á ṣe fọ́mẹ. and what he does not do for the husband. ọmọ mi ọkùnrin ní bọ̀ yìí. this is my son coming. ń bọ̀ wá bẹ́ mi obìnrin. he is coming to meet. Hey, eh, my husband. and then he is going to embrace and kiss. kìí ṣe ara wọn o. ọmọ náà wá dì mọ́ yẹ. and the son will now embrace the mother. agbo ọyàn tó ti jẹ́ àtúgbórí lé. even the breast that he has sucked he will lay hands on it head on it orí ibi ilẹ̀ máa ń gbé wọn lélẹ̀ máa fọ́ra orí wọn. and you lay them on your chest you be rubbing their head. ẹyin lẹ́ẹ̀sì kúrò ńlẹ̀ yìí ṣe lẹ̀ ń dán bí àgbà. and then you will be torí ọkọ yóò fún yín ní wàhálà. because your husband never give you trouble so you are shining out. ṣé mọ́mí náà máa tún aṣọ ọmọ rẹ̀ ṣe ọkọ mi ṣé ò sí wàhálà. hope there is no problem. ìyàwó rẹ̀ ń kọ́. yes the wife. lọ ṣèyàwó ẹ̀. go and be his wife. jẹ́ kí ìyàwó gbádùn ọ méjèèjì yẹn jẹ́ náà ṣe bí wọ́n náà ti ṣàṣeyọrí. to enjoy her husband. amúdàpánisì lẹ́lòmíì nù yín o. and there's somebody who always kill. amúdàpáni ni yín o. somebody who always kill but doesn't want anybody to touch. obìnrin tí ọmọ tí ọkọ yín bá fẹ́ràn ẹ máa fojú ẹ̀ nínú ilé. and if your husband love a lady you are going to show them pepper. ẹ mọ̀ pé àwọn obìnrin wa wọ́n bẹ́ẹ̀. Ah, ah. obìnrin tẹ́ bá kọ́ ah, bídà bí bí sẹ́kìtì tó rí bàbá ẹ̀ àtàrà bàbá ẹ̀ ni ó ti kọ́ ìṣe bí ó ṣe ṣe ẹ̀yin tẹ́ ẹ jọ́kùnrin tó ẹ rí pé ní tí mò ń sọ ọ̀nà ni. show that you are men and you know what a father is saying is true. kí mo ti rí ọmọ tó mọ́mí kú òjò jẹ́ kí bàbá mi ọ wà dáadáa. I've seen somebody that say please ó ń practice ibi tí ń lọ ni. má gbójú wo bẹ̀. don't look at that place at all bàbá tó sì dáa náà bọ́ bá ti dìmọ̀ níwọ̀n bá wà á tì síwájú wà máa fọ́ra lórí àdá fún ẹ. èmi nírú ẹ̀ nù lé. I have somebody like that at all. bàbá ẹ máa kú gbò rẹ. àgbẹ̀ni gan ṣáá dádé I will push him aside. ẹni mo fọ̀ lé lọ́nu. ó gbà tó lọ́kọ̀ ọ̀tọ̀. ìdílé kan wà tí wọ́n já já já já já ọmọ mẹ́rin wọ́n bí obìnrin kan sọ níbẹ̀ láàrin wọn. jẹ́ àkíyèsí àárín yìí. let us be careful towards it. èmi máa ń ti tèmi àwọn tèmi máa ti wọn. after we push our own support he will cling to his wife. ẹ lọ wọkọ tí náà wá. go and look for your husband. mi sọkọ yín. I am not your husband àtọ́ bá mi gbélé mọ̀. people that live with their father. títí dáwọn àbúrò tọ́jú obìnrin wọn fẹ́ máa ṣe. even including all the junior ones that are his siblings they want to be doing likewise. ṣùgbọ́n mo correct wọn. but he corrects them. mi ì lè níyàwó méjì ìyàwó mi ni. I cannot have two wives more than this one. ohun tó ń ṣẹlẹ̀ nínú ìdílé lákòókò yìí fún àwọn tó ní díẹ̀ tàtàwọn ah, olówó kọ á gbọ́dọ̀ máa sọ. and ah, what is happening in the family nígbà tí bàbá bá fún ọmọ lóyún. when a man impregnate a, a daughter. àbí mo kúrọ́ ni. am I lying? ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé irọ́ ni bàbá ń pa kò lè rí bẹ́ẹ̀ ẹ ká aleluya kan. you that you find that is like. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ ní ṣẹlẹ̀ ẹ kí aleluya ńlá. you know what is happening o lè fi ìyàwó tó tọ́ má ti mu ọyàn mẹ́ta mẹ́rin. and ah, you cannot compare the woman that has been been sucked by three or four kids. ṣé kí n dákẹ́ ọ̀rọ̀ sọ. should her father stop talking. o lè fi wé tọmọ ẹ bórí ọyàn gan lọ́ba kan yóò le. you cannot even compare it to your own daughter. ara ẹ wa lè mọ gbéra torí pé o jí ọmọ Yorùbá Odùduwà gidi ṣùgbọ́n kò gbọ́dọ̀ máa continue. you cannot continue like that. torí àwọn ọmọ yẹn lè kú òkú tó rí kó rí lu bàbá DSL kó wá kí mi á fẹ́ fi àyà lùyà pẹ̀lú torí ó ti mọ̀ pé bó ń ṣe é ṣe fún bàbá àwọn. he knows that is what he does to the father all the time. ọ̀pọ̀ ìdílé mẹ́wàá tó máa ti bímọ tí wọ́n ti dààmú ọmọ tó lábẹ́ lábẹ́ ìyá lásìbọ̀ àwọn kì í ṣe lásìbọ̀ wọn àkọ́bí wọn ló bí o bàbá ló sì lọ́mọ. and the father owns the child já mọ eléyìí dájú pé. let us know this one for sure. ohun gbogbo tá a bá ti ń ṣe lòdì sí Ọlọ́run kí ni bí kí ni English pé abomination. is an abomination. ṣé ẹ mọ̀ pé mo ti sọ tàwọn ọkùnrin àwọn obìnrin tàwọn ọkùnrin mò ń sọ yìí. I am talking about men right now. o gbọ́dọ̀ fẹ́ràn ọmọ rẹ obìnrin ju ìyàwó ẹ lọ. you must not love your daughter more than your wife. ó lè mọ bẹ̀ẹ́ sẹ́jú ìyàwó ẹ lọ tẹ́rí bọ̀ bá kan bí tí ó ti márì lẹ́wà lẹ́bẹ̀rẹ̀ wà. it is when he is about to get married that I trouble. gbogbo ilé ọmọ sheik. and the whole house. mo fẹ́ lè wá mo léwé lè wá ẹ condemn ẹ̀ mo mẹ́lẹ̀ wá ẹ condemn ẹ̀ mo mẹ́lẹ̀ wá ẹ condemn ẹ̀. you are condemning not all the people. tẹ́ ẹ fẹ́ mi kẹ́ kú mà pẹ́ fẹ́ fẹ́ you want to bury me so that I will know. a gbọ́dọ̀ fẹ́ ọmọ wa débi pé. we must not love our children to the extent we be kissing them. a bá fẹ́ ṣe kí ni and when they come to you let them kneel down and you pray for them. and the prayer that you pray that you don't count is coming to pass. the unity of the family. so ìṣọ̀kan ìdílé. the unity of the family. ìṣubú ìdílé. and the falling of the family. ìṣubú ìdílé. the falling of the family. ó bẹ̀rẹ̀ láti Genesis orí kẹta. it started from the book of Genesis chapter so eléyìí. Let me quickly say this. Ẹ so gbogbo together. Do everything together. Ẹ fetí ilé o. Now listen attentively. Don't allow your husband or wife to be in London, you have been, we have been Lagos. Má gbà kọ́kọ́ rẹ̀ ó wà ní London. totally wrong. Kí wọn náà wà lẹ́kọ̀ọ́, ó jẹ́ ohun tí kò bá mu rárá. Totally wrong. Ó jẹ́ ohun tí kò bá mu. Àìmọye àwọn èèyàn ni mo ti ń correct nígbà nínú nínú nínú counseling room mi. and her father has been correcting some people in his counseling room. ibi ẹ bá jọ ń lọ ẹjọ wà níbì kan náà sure you are there together. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹran ara le díẹ̀ ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. you know that the flesh is so tough clap your hands for God. kò sí ní tó fẹ́ fi tu ẹran ara lójú. there is nothing you are going to use to appease the flesh. bọ́ ọ bá gbà àwẹ̀ bọ́ ọ bá gbà àwẹ̀ lẹ́ran ara rẹ̀ ó le gan. and ah, when you fast and fast of your flesh you really be. ó dáa mọ́mì púpọ̀ púpọ̀ fún ọkùnrin ọkùnrin ní solúsàn ju ẹ̀yin obìnrin lọ. men are solution more than the women ẹ má separate torí oúnjẹ àti òkèlè àti tá fẹ́ dà. don't separate yourself because of the, the need. our focus is heaven. ìfojúsùn wa ni ọ̀run. all things you do and leave the heaven let me tell you you are you are running for the fame. ohun gbogbo tó o bá lè ṣe tó o bá ti sọ ọ̀run nù á pé kò nítumọ̀ mọ́ torí pé ká lè lówó nàìjíríà ọ̀dà ẹ jókòó owó tẹ ẹ fẹ́ owó plane lásán tẹ ẹ bá jọ sẹ́tù ó lè ṣiṣẹ́ láti Ìgbòho Ṣakí kí ni kò yí gànà láti kó èrè oko wá síbí ìkọ́ ẹ̀ wá tà kẹ́ ẹ̀ polówó. and then you be rich. ìlú kan là ń lọ tẹ̀dó sí yẹn èrè oko bẹ̀yẹn ní agbára àlùfáà mi sọ àwọn ata tí ó pọ́n tó yẹ pé téèyàn bá kó déko yìí. fresh pepper when bring to Lagos. téèyàn bá nà níwájú ìtawà bọ́ bá jápẹ̀rẹ̀ mẹ́wàá wàá ta. even if you have ten baskets, you are going to sell it. èló lọ máa ta. how much will you sell it. pátápátá wọ́n bá wọ́n yan yan tó bá gbé ní oko lẹ ti lọ ré ẹ lè fún àgbẹ̀ ní ten thousand tó jẹ́ pé gbogbo oko yín oko tẹ́ máa rí àtàtú. you can give him ten thousand in going to make sure you get all the. tẹ́ẹ̀ ni àgbà márùn-ún mẹ́wàá ń bẹ̀. and you get up to about ten eh, basket. ẹ má jẹ́ àárọ̀ ọ̀nù lọ tí ò ti sí ẹbí kò sí ẹbí bẹ́ẹ̀. no rush to the city where you have no family. wàhálà ti ń bẹ níjọ́ tí dúdú bá ti bọ́ọ̀lẹ̀ ẹ̀yin ẹ̀yin ẹgbà airport lọ ẹ̀yin ọkùnrin ẹgbà airport ìjọba ní kúsẹ̀dì ní ní Ghana. Today we have crusade at Ghana. Ẹ ti máa bá àwọn obìnrin tó ti rọ́ọ̀bù gbogbo bíi pátápátá. Débi pé tọkùnrin bá wò lẹ́ẹ̀kiri ẹ bá wò lẹ́lẹ́kejì ara rẹ̀ a máa mú sí. When you see men and you look at them twice. Wọ́n á sì máa bí ọ lérè which hotel you like? They will be asking you questions. Can I follow you? You want me? Ṣé o fẹ́ mi? Kèésẹ̀ mẹ́tẹ̀ mẹ́rin lèmi ti bá pàdé. Brass come across it about four five times. Láwọn tẹ́ ẹ̀ gbọ́dọ̀ wò lẹ́ẹ̀mí mi máa máa bọ̀ kọ̀yìn sí mi ẹlòmíì máa fọ̀ lẹ́yìn látẹ̀yìn ni pé ọlọ ẹlọ ẹlọ àwọn yóò. Where are you coming from? Where are you coming from? Ibo Can I follow you? Ghana bí That is Ghana, the neighboring country here. Èmi ọ̀sẹ̀ tẹ́ ẹ lọ́rùn lọ o. I'm not talking about people who doesn't have focus on heaven. Wọ́n sún ẹ̀yin tẹ́ ẹ lọ́run lọ. I'm talking about the people that they want to go to heaven. Ìṣubú ìdílé gbogbo ọmọ ní máa ràn. And the falling of the family do affect all the children. Ìṣubú ìdílé máa ń sọ ilé di ilé tó gbóná. And then the falling of the family do make the house to be very hot mo ń bá ìdílé kan jà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. I was quarreling with one family not too long. a gbé ọkọ rẹ̀ lọ sí station kan. and the husband was being transferred to a station. tí n bá ní mọ́mì ìgbà wo lẹ ti lọ station yẹn wò láti lọ wo bàbá. how how ah, did you go there to check your husband. èmi àti ẹ èmi àtọkọ mi. me and my husband. à ń gbé lódìdí ọdún kan tá a ṣe aṣọ rẹ yín wò ẹ ìsọkọ àtìyàwó. that that means you are not husband and wife. ọkọ rẹ kọ́ nìyí. you are not a good husband and you are not a good wife bọ́lá àyùsù ẹbí léèrè. are you asking. àmọ́wọ́ ara wa débẹ̀. ah we know ourselves more than that. pẹ̀lú orí ọ̀fin ọlọ́run. by the grace of God. bàbá yẹn ṣubú ń that man fell from that place. ó fún yàn lóyún lẹ́ẹ̀mẹ́ta ó sì ṣẹ́. and impregnated somebody twice. ẹlẹ́ẹ̀kẹta mo dé ṣọ́ọ̀ṣì mo kàn rí pé àwọn dáhùn rọ̀ báyìí. and then when our father got to the. olúwa kí ló dé. the angel dey bow down. ọwọ́ rẹ ṣe lọ́ọ́lẹ̀ bí. why is your hand so down. ṣé mo mọ̀ sẹ́ni àbẹ́nikẹ́ni ẹni tó fi síbẹ̀ ni o lọ́wọ́ bàbá yẹn. and another query. hello bàbá. hello sir. olúwa sọ pé àwọn ah, olú mọ́ra àwọn áńgẹ́lì wọn dáró. I could see the angel about your name. kílẹ̀ ilé mbẹ́mbì tọwọ́ bọ̀. what have you people done. ah olú bàbá yẹn mọ sọ̀rọ̀ o. he said daddy don't talk. ọmọ yín alágbèrè ni o tẹ ẹgbẹ́ tì mí. child fornicator that you brought here. ó ní ta nínú wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ. and he mentioned his ah, name. mo he said daddy. àtẹ̀mí àti bàbá tẹ́ fi bí èmi ò pé wọn sọ̀rọ̀ mi fún yín o. I didn't said they didn't talk about me to you. èèyàn burúkú làwọn méjèèjì o. two of them they are evil. bísọ̀ọ̀sì ìbá tú àwa la tú. if the church die you are the one that tell it. ṣé ẹ ń sòótọ́. do you know that he said the truth. ọ̀dà kí ń ṣẹlẹ̀. what is happening here. olóhùn ní sọ fún yín. he said he's not going to tell you. ẹ farabalẹ̀ lóhùn tẹ́ ẹ wáyé. and be patient that you have come. olúwa báwo ni wàá ṣe amóhùn. God how am I going to now do olúwa ni lọ sápamọ́ síbi kan. God said that father should go and hide somewhere. he waited. quarrel was coming. ó sì mú bàbá ó létí kìíní ó létí kìíní. and he slapped the man both left and right and pushed him. mo ti bá agbóúnjẹ rẹ sínú ilé. I put your food inside. mo ti ṣe bẹ̀rẹ̀ o. and I cooked your soup. nígbà ọba wù ọ́ lọ tọrọ mi lọ́dọ̀ ìyá mi. and when it is time you go and ask for my hand in marriage from my parents. I've set the house for you. I, I, I, I aborted the first and the second and third one for you. a gbọ́dọ̀ rìn jìnnà sí ẹlẹ́ra agbẹ̀mígbà dà wá láàmú. it is when you even have the receive holy spirit that the devil will tempt you. ayé wo ń bàbá tó ń sọ yìí. this man talking. máa lẹ́mìí máa ní ọmọ gáàdì wa. he said no. nígbà ọba kìlọ̀kìlọ̀ tó ọba gbọ́ yóò padà náà. when one and one and one you with the power. ẹ má gbàgbé. don't forget. kété tá a ṣe ìrìbọmi fún Jésù ní. as soon as Jesus was baptized. nínú odò kí orúkọ ẹ. river Jordan. river Jordan bíbélì wípé àti ọwọ́ ẹ̀mí. and the bible says. darí rẹ̀ sí kíni. we direct him through the hand spirit. fún àdánwò bí ọba ti wọnú ẹ̀mí mímọ́ ní bíbèrè ọbẹ̀rẹ̀ àdánwò. when you go into Holy Spirit you are going to be tempted. ẹ̀mí mímọ́ rẹ́dì pé tọ́ba ti wọnú rẹ is very well. ẹ̀mí tí ó lè jáde ti súnmọ́. even the spirit that will drive it out is very close to you. ìgbà Jésù tó borí àdánwò làwọn áńgẹ́lì tó ń ṣèrànṣẹ́. and it was when he overcame the temptation that the angels now become his servants. so má fi àyè ńlẹ̀ fún ọkọ rẹ fún ìṣubú. and don't uh, leave the room for your husband to fall. àmọ́ ah, bí Ádámù àti Éfà lọ. we didn't even ah, know where Adam has gone to. Jésù fi wọlé ti Éfà. before the devil came into Eve. ó sì parí iṣẹ́ ògo Ọlọ́run láàrin ìṣẹ́jú àyà. and finished the work of the glory of God within few minutes ẹ̀yin ọkùnrin o. you men. ẹ pàtẹ́wọ́ dáadáa. clap your hands. mo jẹ́rìí ìyá ọmọ mi ò sí nínú kíni o. that kò sí nínú gbàgbọ́ o. and that you, you can testify that you you, you trust your wife. bẹ́ẹ̀ yín bá bí ti ara yín bá lè ẹni solution ní kíákíá. if you are your, your body is right you have solution but women has no solution. ẹ̀mí yẹn bá dìde nínú wọn. ah when that spirit rise up tọkùnrin àjòjì bá wá wọn wá bá wọn sùn. when strength men come to them we sleep most àwọn bàbá bàbá tí wọ́n jẹ́ ìránṣẹ́ ọ tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní wọ́n ní problem lórí àwọn ìyàwó ẹ̀dà. and then most of the wives they have problem. ẹ̀dà ló fà sí alòǹgbèlè pásọ lọ dájú ẹ máa bá yọjú lé wàá rọrùn àyè. when you ask the pastor to go and be checking them at home you are in trouble. ṣé kí n parí ti bàbá tí mo sọ testimony yẹn bàbá yẹn ti kú lónìí. and that man is dead today. nínú àwọn ikú àtìrìjù torí gbà mo dà sí tí mo dà sí wàhálà bàbá yẹn sẹ́ ó ní tí ó ti jẹ́wọ́ ti jẹ́wọ́ yẹn ti sá kúrò church. and that one has already confessed and ran out of the church. mo rántí wòlíì mi. I remember my prophet. Pastor Lord, ó ní ṣé ẹ fẹ́ lé gbogbo àwọn ikọ̀ àtìrí. He said you want to drive all the people of God. Ìjọ tí mo sọ wípé àwọn àránṣẹ́ Ọlọ́run lo àkàrà bàtà. The day our father declared that some men of God they are using charms. Ẹ̀yin tẹ́ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ náà. You that were there, you were there that day. Ta nínú àwọn ìpẹ̀lú tá a sọ ń bí tí ó tẹ̀ lò. Àbúrò mi lọ́kọ̀ ní pípé nǹkan ṣe é sá and then that her uh, father rose up and said you don't hear good voice and her father now talk to God if your name is this year must not pass before the secret will be unfold. ọ̀dà kí n fi hàn yín ni mo gbà lọ́wọ́ ẹni and there's no chance that ìgbà tó and one of that charm is one million. tí olúgbòǹbá ń bẹ nínú gbogbo la bá fi sínú sílì yìí tá a bá rẹ ni a ṣépè fún ó ti lọ bá. if you curse anybody it has to. tá a bá rẹ ni a súre fún ó ti lọ bá. and if you pray for anybody it will surely come to pass. bẹ́ẹ̀ bá ní kẹ́ni yẹn kú a kú. and if you want somebody to die he will die that is the job that he does. àbúrò mi dìde ń gbà náà òní rárá bàbá kò lè rí bẹ́ẹ̀. he said it cannot be so. mo wá pe bàbá màá jẹ́ ká jọ lọ sí ẹ̀lú mi mo pe ọmọ yẹn àfẹ́rẹ́ sọ lẹ́yìn fún say what you have just said. ẹ̀mí ló ń bàbá sẹ́yìn fún. how many times does it ọlẹ́ mẹ́ta. did abortion for you he said three times. kí ló fà á. why. ọ̀la. there was separation bẹ́ẹ̀ tí kẹ́ fẹ́ràn ara yín tó. no matter how much you love yourself. tọkọ ẹ bá lókè òkun lẹ́ẹ̀jọ lọ ẹ di ara yín lámùrè kẹjọ lọ lẹ́ẹ̀kan. if he said "Is traveling abroad you have to go together. gbogbo àwọn ọmọ ọlọ́run tó lọ tí wọ́n gbọ́ràn sí lẹ́nu ẹ̀ ló. all the children of God are obedient. owó tó ọba rí máa to ìwé ìyàwó ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. and ah, you just have to come and take your wife immediately. ẹnìkan wà níbì kan lọ́dún mẹ́ta ẹnìkan wà níbì kan lọ́dún mẹ́ta. and this one will be here three years. ewu bẹ pọ̀ ju àǹfààní ah, bẹ. and the danger so much ẹja fi yẹn lẹ. let us stop there. ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀. the one i'm talking about. ó tún lọ sólò lórí ìránṣẹ́ ọlọ́run ńlá kan. and he went to one great minister of God and he went to cause this. ìdílé yẹn wà nù wàhálà báyìí. and that family is in great problem. àkọ́bí wọn ti lọ sí. and their firstborn has gone for it. àwọn ọmọ ní problem lónìí. and the children they are having problem. ìyá gangan wà lórí arọ báyìí. the mother herself is in sick on, sick bed. Christian. Christian. don't have confidence má ní ìgbẹ́kẹ̀lé. confidence focus in eh, confidence don't trust man. má bí má gbàgbọ́ nínú ẹnikẹ́ni. mo jẹ́rìí ta ló jẹ́rìí. that you trust who, who are you trusting in the first place. Ah, à ń lọ bẹ̀ a máa sọ nǹkan ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. clap your hands for Jesus. Eh, Amos three three. Amos three three. Amos three three. Amos three three. Kí ẹ̀yin kan máa sí ìwé oníwàásù orí kẹrin lẹ̀. Ecclesiastes chapter four. Òwe nine. Òwe six. Ẹ máa sí wọn lẹ̀. Ọ̀ya. Wọ́n sì ti di ìbò fún àwọn ènìyàn mi. Wọ́n sì ti fi ọmọkùnrin kan fún panṣágà obìnrin kan. Amos three three. Kí ló ń ṣe ọ́? Tó o ti ń dàgbà ni. Ah ẹni méjì a lè rìn pọ̀. ẹni méjì a lè rìn pọ̀. ẹni méjì a lè rìn pọ̀. bí kò ṣe wọ́n rẹ́. tí o ṣe pé wọ́n bá rẹ́ ẹni méjì tí wà àtọkọ rẹ ọba ti rẹ kò sáṣe yọrí wo ní òní ṣàṣeyọrí lórí yín. you don't agree there no success. bá màdúrà gbà. if you don't know how to pray. tọkọ àtìyàwó. if husband and wife. tẹ ẹ bá close mọ́ wòlíì ẹ̀ẹ́rì àánú. if you are close to the prophet you will receive mercy àwọn ń ru ògo kiri ni wòlíì tó bá máa jẹ́ wòlíì wọn ò ní jẹ́ ó ṣiṣẹ́. and the prophet that is going to be prophet will not be they will not be allowed to work. tó ń bá ti ń ṣiṣẹ́ kò ní depend lórí yín pé ẹ̀tì ẹ̀ṣẹ̀ kankan fún un mọ́. and then when the world he won't allow you to depend on you. ṣùgbọ́n tí o bá ṣiṣẹ́ a máa accommodate àwọn ẹ̀mí àìrí tí í ṣe ẹ̀mí mímọ́ ọlọ́run yóò máa accommodate ẹ̀fẹ́ yan ọmọ àjọ. ìdí nìyẹn tẹ̀yìn ọmọ àjọ gbọ́dọ̀ náà ní tó bá yẹ kẹ́ ẹ fún prophet yín ìbá lówó gbogbo àgbáyé ìjọba ti yọra rẹ̀ ń sẹ́tì wọ́n ti mú ẹlòmíì fún. the day you remove yourself from the setting don somebody has been replaced. so ilé ṣe pàtàkì. this is very very important. tí ọba wa sísọ kan tẹ ẹ súnmọ́ wòlíì tẹ ń bá rìn kiri àṣedànù lẹ́sẹ̀. there moving with the prophet you are laboring in vain. ẹ má sì gbàgbé pé mo ní told you when you move with your prophet. lórí worldly something. don't stand on what it is. make sure you receive a spirit from him. ọmọ àjọ agbára ọlọ́run nígbà ni ẹ gba agbára àdúrà. and the children of the power of God say, receive the power of prayer. ẹ rí pé ẹ gba agbára àdúrà lára wòlíì. receive the power of prayer from the prophet. ẹ wá di kò síbi mi ò lè gbé láyé mọ́. and then that means there is no place you cannot dwell lórí ilé aláàrọ̀ wọ́n bọ̀ wá pàdé wòlíì má jẹ́ tí ẹ bọ́ sọnù mọ́ lọ́wọ́ wòlíì rẹ ẹjọ́ ṣọ̀kan láti jẹ́ kí iná dànù ìdílé yín ẹni pẹpẹ tí ẹnikẹ́ni ò lè wò nínú ìdílé yín bẹ́ẹ̀ bá kọ́ ilé ojúlé mẹ́wàá ẹ fi kan lẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ sì sọ pé níwọ̀n ìgbà tẹ́ ẹ bá wà láyé ẹ̀ ní fi rẹ́ǹtì bọ́lọ́ kọ́ four flat fún yín ẹ kọ́ self contained pátápátá sókè sọ́dọ̀ Ọlọ́run. make sure you have a penthouse on top of your building so that you can use it for power. ìyẹn ni pé ibẹ̀ lẹ́yìn àtìyàwó rẹ̀ gbà mìíràn ẹ kàn lọ séra ayé mẹ́ta jọ́ mẹ́rin. and that means you and your wife can go to the penthouse and be there for three four days. pẹpẹ ní pè pẹpẹ. and that is what we call the altar. ntẹ ní ṣe ń bẹ̀yẹn ni kéèyàn ọkọ àtìyàwó gorí ara wọn. what you cannot do in your penthouse for prayer is for you and your husband to be having sexual intercourse. yóò lè rìn bí ò bá ṣe pé wọ́n rẹ́. two cannot work together unless they are one accord. bẹ́ẹ̀ bá ti dọ̀rẹ́ kò sí pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ẹ àdúrà yán kéré máa ń wọ̀n sí sí àṣedànù. and for that, you laboring in vain. ìṣọ̀kan ìdílé. that is unity of the family. ẹ kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe ń gbàdúrà. teach your children how to pray. ẹ má fún alẹ́ education lásán. don't just give them education. ọ̀pọ̀ wa tá a jókòó láti lùsì ọ̀pọ̀lọpọ̀ àfọ ayé wa ká tó mọ lọ́hùn. and many of us sitting down we have lose half of our life before we know God. ọ̀pọ̀ wa láti ní owó rí. some of us has been rich before. pẹ̀lú ignorance la fi lo owó yẹn ńlòkulò nítorí pé àmọ́ ọlọ́run. out of ignorance we misuse that money because we don't know God. afọ́n dànù bí ẹni pé à ń kúlùbọ́ dànù. we misuse it as if we are just ọjọ́ ayé wa tí yé wa sí táìmù ti lọ. by the time I, we now understand the time has come. ó sọ fáwọn èèyàn nílé agbára. after I was telling people in the power house. kí wọ́n á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ agbára ọlọ́run ní ìgbani ní ìsìn. for him to start the power of God says right now. ṣé mo lè rí ṣe. can he will he be able to do it. don't waste time. ẹ bá jà fi àkókò ṣòfò ẹ má rojọ́ ní bá yẹ ládùúgbò ẹ lọ nú àdúrà. and you need the day you need to go into prayer please do so. ẹ má gbàgbọ́ pé ọwọ́ èèyàn lẹ ti lè rí ire gbà ẹ gbàgbọ́ pé ọwọ́ ọlọ́run ni. don't believe you can only receive from man believe you can receive from God. bẹ́ẹ̀ bá lọ́gà tó burú tẹ́ ẹ bá lọ́mọṣẹ́ tó burú ẹ lọ sínú àdúrà fún. when you have wicked word of wicked servant go into prayer for them. ọlọ́run á sì gba ayé ẹ. and God is going to deliver them. ẹ̀tọ́ yín lọ́wọ́ àwọn gíga wọn á gbà ẹ́ gbà right from the big boss. and you are going to continue ọmọ tó fẹ́ gbádùn bàbá rẹ̀ yọ gbàdúrà jẹ́ ìrójú rere bàbá mi àti ìyá mi. and whoever want to enjoy the parents will pray, will pray for them. láti ibẹ̀ nígbà bá délé ọkọ olúwa jẹ́ ìrójú rere má jẹ́ nsísẹ́ lẹ̀ fọ́fọ́ fọ́kọ́ lọ́mọ ló ń ta. you be able to pray and God will answer. ntọ́ wa gbà lọ́lọ́run lọ́dọ̀ ọlọ́run nìyẹn. and that is what you have come to receive from God. èmi ò sì ní padà dọ́mọ ẹ̀yìn láéláé. and I will never become a servant in Jesus' name. èmi ọmọ ti yín o. I don't know about you. hello. Hi sir. Parí tí parí ìbálòpọ̀ ṣe pàtàkì. Sexual intercourse very very important. Kí ni mo ló ṣe pàtàkì? What did the father say is very important? Ẹ̀yin akọrin ẹ sọ lẹ́ẹ̀mẹ́ta. Choir say three times. Ẹ sọ dáadáa. Ọmọ alujáàsì yẹn àtàbí ṣé gángan nílùú. Ọya alujáàsì yẹn kí n gbọ́ torí àwọn kan ti sùn lu dáadáa bọ́ ọmọ bọ́n ṣe lu jásí. <laughs> ọdẹ kálẹ̀lúyà ńlá kí n gbọ́ dáadáa. màmá. mami. dadi. dadi. ẹ̀gbọ́n. our brothers. àbúrò. my my junior ones. ìbálòpọ̀ ṣe pàtàkì. our sexual intercourse so important. kò bá a dì kí wà àtọkọ rẹ. kò bá a dì for you and your husband. bẹ́ẹ̀ bá ní wrong lecture ni it's okay bẹ́ẹ̀ sì ni true it's okay. Say, wrong lecture that's okay. níwọ̀n àgbà tó o bá ti máa rì. in as much as for marriage. tíyàwó wà nílé rẹ̀. and you have a wife at home. tọkọ wà nílé rẹ̀. and you have husband. tẹ̀jọ́ ń gbé. and you are living together. blue film ò tí ì kọjá ń tẹ́ ẹ lé wò. and blue film is not what you can watch. bẹ́ẹ̀ ni. oh yes. ìwọ tó o tí ì níyàwó lé. you that are not married. pé lọkọ ń lé. and you don't have a wife at home. wọ́n á ní under seventeen má ṣe wo fíìmù abẹ́ ẹ̀kọ́. under seventeen should not watch the film. eighteen nineteen tó ti marry o gbọ́dọ̀ mọ̀ bá a ṣe é ṣe. and eighteen nineteen when you are married you must know how to handle your man. hello. hi sir. kí a ní rísì tí bàbá fi ń ṣe léyìn. why is daddy saying this ṣe é rí àwọn òkú ìgbẹ́ tí ń bẹ́ ń ta ìwọ̀n èsè yàn re. all these ladies outside there they are not good fetí ẹ lẹ. now listen attentively. ọ̀tàn mo ẹ sọ̀rọ̀ ń bẹ̀ wọn. I know you will talk. ẹ máa sọ̀rọ̀ ẹ rí i àwọn èèyàn ò ní jẹ́ ẹgbọ́n tí mo fẹ́ sọ. you know that people will not allow you to listen. olóríire ẹ please good luck one should keep quiet. ẹ̀yin tẹ́ ń lọ people of heaven keep quiet. Ìwọ tó lọ́kọ lọ́dọ̀ kò tọ́ sí ọ láti wo. You that you are single it is your life imagine it kò lẹ́tọ̀ọ́ láti wò you that are still single. táìmù tíyàwó rẹ bá travel kò lẹ́tọ̀ọ́ láti wò when your wife is not around please don't do that. ẹ farabalẹ̀. be patient. sísítẹ́ẹ̀mù tí àwọn kan fi ń gbọ́kọ lọ́wọ́ rẹ mò ń sọ fún ọ yìí. the system that some people use to take your husband is what our father is telling you right now. Hmm mẹ́wàá wà ń ta ah, ọgọ́rùn-ún wà ń ta gbogbo tí wọ́n mọ̀ láyé nìbálòpọ̀ ni pé ká gbẹ̀yìn jẹlẹ̀ kọ́kọ́ wọ́n yẹ. all what you know about sexual intercourse is for you to lay on the bed and they lay on you that's all. ọkọ rẹ wá lọ bọ́ sí ọwọ́ àwọn apanimọ́yọ̀dà. Ah, and your husband now go into the house of the wrong. ibi ó gbé sílẹ̀. this is where he kept it. ọkọ ẹ gbé látẹ̀yìn. and then your husband took it méjèèjì ń bẹ orí ìdúró wọn wà ìwọ ò lè ṣe é. you it. ọkọ rẹ wá béèrè lé lóní wowowowo ó ti rántí ẹni tó rí. he has remembered that person that has come. tọ́ọ̀ bá kíyèsí ara àlè ilé mọ́. and then if you are not careful you will not see him. àwọn olórí burúkú yìí téèyàn bá bọ́ sí yan lọ́wọ́ tó kọ́ bá padà lé. all these wrong girls, if you follow into their hands. àdúrà wòlíì gan fẹ́ dégèdè. and then the prayer of the prophet will turn to incantation. sọ ọ̀la etí rẹ ìwọ ọmọbìnrin yìí. are you lis ten ing now? Ew ní ìsìn àwọn kan ti mú ní topic nínú kíni o facebook. and ah, some people have chosen it as topic on facebook. tọ́ ọba ti débẹ̀ àwọn wèrè wèrè kọ́ ni wọ́n o. you are calling them lunatics they are not jókòó gbọ́. sit down and listen. bọ́ọ̀bà níyàwó má ti ṣe. if you don't have wife at home don't do it. it's very very for the for the family láti máa gbọ́. and it is good for the family to work. obìnrin kan sọ sọ sọ ń tọ́pìkì obìnrin kan ní ọkùnrin kan ní ẹ jọ mọ́mì ṣé mo lè rẹ́ǹtì yín kẹ̀kọ́ mi. and one woman was talking that he now told the woman can he rent her. èmi ò sì rí nínú gbogbo mo ti ń wo Facebook láyé. àmọ́ people watching Facebook. àwọn tí ẹ̀yin tẹ́yin irú wàásù tẹ́mi ń wà yìí àwọn tí ó wò ó wọn ò ní ju one thousand six hundred lọ tí wọ́n máa ń lọ ten thousand fifty thousand tí ó wò ó. they will have about fifty thousand followers. let ready to learn anywhere. ẹ múra tán láti kó ẹ̀kọ́ níbikíbi. ibi tí kìrìsìtẹ́nì weak sí ni ẹtí lè sí fọ́. and that is where Christians are weak and their families are separated. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ kan wọ́n ń sọ ta lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ kan wọ́n ń sọ. and they are talking about uh, sexual relationship they don't want to listen to it. ẹ eh, má jẹ́ wọn ó kó tiẹ̀ bá mi. don't let them put us into trouble. àpò ó bára rẹ̀. you are going to put yourself into trouble. ṣé mi lọ fẹ́ kí n máa practice lọ pẹ̀lú mọ́mì nísìn ó lójú tí mo lè sọ ń bí àwa torí pé mixture ni wá. and there is an extent of that I can talk here because we are neighbors ara àwọn ọ̀dọ́ tí ò tí máa rì. I will see the, the singles that are not married yet. ee jíyà fi kẹ́ ẹ jíyàwó yé wàrà wàrà wàrà láì bá ṣeré kẹ torí ẹ kẹ bọ́lẹ̀ kẹ ṣe yé. in a hurry and then you sleep with them. bẹ́ẹ̀ kọ́ ni ó ṣe. and it is just like that. kágorí ìyàwó kọ́ máa wà lẹ́ kọ́ wà kọ́ wà lórí kọ́kọ̀ rẹ wà lórí rẹ kọ́ má dùn hán láàrin ah, wákàtí kan ọlọ́ngbọ́ igi ọkùnrin yẹn bá sùn kì í ṣe èèyàn. a máa bí alẹ́ rèké a máa ẹ ṣe enjoy kọ enjoy. and he be asking you whether you enjoy it. ọyọ máa ṣe thank you god bless rìn lọ sàlẹ̀ gbé lóòkè ọ̀kárẹ̀ díẹ̀díẹ̀ fílẹ̀ báwọn let it be so. Yo, kó máa súre thank you thank you you are I love you. Akẹ́sùn lẹ́gbàlajà gbalaja ọ̀rọ̀. And they will just lie down like that without any sign. òkú ni ìwà àtọkọ rẹ dúró. the two of you you are dead. ẹ eh, tẹ́ tó ń ṣe yẹn. What you're doing. Wọkùnrin apárí. This man will be lọ́ba níní ọ wò dáadáa lọ́ba níní ọkọ kò ní lé lọ́jọ́ mẹ́ta ń ta yóò rántí pé yé tó ṣe níjó ẹ yé ọ̀n sábọ̀ àlénu ìgbẹ́ni tó ń bọ̀ àlé bá òkú gbẹ́ni. And the person you are coming to meet at home is just a dead is a log of wood. Ah, ẹ ti ha. Ah. ṣé ń gbọ́rọ̀ láàárọ̀ abẹ́ ẹ̀ gbọ́. are you listening this morning or not. ó yín nú. are you hungry because of it. ń there is no old lady in Ghana. ọkùnrin ẹ ní ara yín ta ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ ní ìdákọ́lẹ̀ mo jẹ́ rí ìyàwó mi bí nǹkan mi ò ti ṣiṣẹ́ mọ́ ìyẹn ó rọ́ ní jẹ́bẹ̀ solution wà fún gbogbo nǹkan o. there is solution for everything. spiritual physical ọ wà. má pa má ẹ kí wọn lọ sọ pé nǹkan ọmọ mi ò le ìgbọ́ ìgbọ́ bẹ̀rẹ̀ sí mi mo lọ bá bàbá bàbá òkì gbà mí o. and when my father was going through some challenges he went to that òkì that this thing is not working. ìrànlọ́wọ́ kù tí mò ń wo bí bí bí bí ẹ̀sìn inú ilé ìwé o ẹ̀sìn ìwé ni mo dà o ìgbà mo ké ọlọ́run ọ̀dáhùn ẹ̀ dáhùn lọ ó ní tí n bá ké ọ̀tá mi ó ṣe kí ni yóò bìlà àwọn bàbá tí mo lè sọ fún mo sọ fún wọn kádùá tì mí. and the fathers that you can tell you tell them and they pray for him. ọ̀kárí ẹnìkan ti wá bùn lówó gbà tí ìṣe pé mo ń fọwọ́ sáìsì àwọn kan ti á bùn lówó òye yé wọn pé tí mò ń sọ ìtú. he understand the extent of what I was saying now. hello. hi sir ó dára púpọ̀. it is so good. ẹ̀yin màmá wa tí ilé ò bá wú ọwọ́ yín lọ́wọ́ ọwọ́ yín ilé ti wọ́ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé. if there is any separation it's so good. sọ pé ilé mi ò ní tọwọ́ mi wó. and say that your life your, your family will not break through you. nígbà tí ń dùn mọ́ ọ jẹ́ kọ́kọ́ rẹ mọ̀ pé ń dùn mọ́ ọ. and you know that your husband is having fun. yọ yarí tí ọ lórí rẹ kọ́fẹ́ kọ́fẹ́ gbọ́ tọ́ ọ bá ti ṣe tọ́ ọ máa lo fẹ́ǹsìkì àti panadol. and so he is so very good with you. ò ń bínú. are you angry? ọ̀rọ̀ yẹn ti lé gbọ̀. that word is so hard. kọ́sá kan sùn dálẹ̀ gbalaja. you just the bed like dun. that no sign no nothing. ò ń bínú. you angry. bọ́ ọ bá bínú máa bí go and learn. ẹ̀kọ́. ayé ti kú lẹ́bùn àwọn màmá wa. and ah, the life is not more in the level that is of old. ò ń bínú sí mi. are you angry? o ti yẹ̀ ń lẹ́sẹ̀ sẹ́yìn o o ti pa mí o ẹsẹ̀ mi tí mò ń wọ́ ìwọ lọ yẹ̀ o ọlọ́run gbọ́ àwọn tí ẹlòmíì àhángì tán ọkùnrin á máa bá a ṣe pọ̀. and some people will hang their leg and they will be having sexual intercourse. kò dáa. it is not good. ẹyin obìnrin kan wà. there are some women. inú ilé ẹni là á ti ró sọ ọmọ yà kèé ṣe ní sitting room kò dáa. it is in somebody's in your house white cloth not in the sitting room. ọyàn ayé ọyàn ayé obìnrin míì kò jọkọ ẹ lójúmọ́ torí pé. and some men doesn't value the breast of their wife. gbogbo àwọn ọmọ gan lọ́mọ̀bọ yàn yàn wọn ti torí wọn bá ń bọ àwọn ọmọbìnrin kù yóò jùlẹ̀ ń taba ni ẹ̀yìn ilé wa rè ẹ̀wájú ilé ni yóò jókòó sí yóò jùlẹ̀ kò nítumọ̀ ó ti bà nǹkan jẹ́. has no value. inú ń bí ọ wọ́n jẹ́ inú ń bí ọ. ìbá ti bọ́ọ̀lẹ̀ wàá nà mí pọ́n mọ́lẹ̀ kó o bí ọba le tọ́jẹ́ kí kójọ kójọ kójọ máa dún pínpín pínpín. make sure you package yourself very well. àwọn àwọn kọ́yàn kọ́yàn ti wà báyìí tí wọ́n ó kó tí ọ̀yàn tó ti ṣe á kó tí ó le rìn níwájú ọkọ rẹ kórìí rẹ pọ́n ègbà. <laughs> o sí ọjà yìí God bless you ó ṣe pàtàkì ibi ìṣubú ti wà nìyẹn o. it is where the falling is coming from. wo bó o ṣe gbé ìdílé rẹ ṣubú owó six twenty owó owó ló bàtàyé ìdílé rẹ jẹ́ ọmọkùnrin yẹn ti fá òpó òun ò ní láyé òun ò ní níyàwó méjì. that man has vowed that he will not have two wives. ewu ti ń bẹ nínú ìdílé. the danger in the family. ọbọ lọ́wọ́ ádámù àtẹfà. and alé wọn kò nú ọgbà ìtura ọ̀pọ̀ ọmọ ọlọ́run lọ wọnú yìn rere báyìí tó sì rà àánú gbà orí ọwọ́ ọlọ́run ohun gbogbo ń lọ déédéé kọ́kọ́ ṣe dé jẹ̀nàjẹ̀nà lóní ẹ̀rọ ọmọláyé ìwọ ọkùnrin náà ìwọ ọkùnrin náà o kára rẹ sí àsíyá alẹ́ wàá máa bọ̀ and you open your chest to become. tọ́ba sì dé tíyàwó rà wo kílọ̀ adé báyìí ní ìsìn. and when your wife try to appreciate you you challenge her. ẹ̀yin obìnrin rere o. do good women. ẹ pàtẹ́wọ́ fún Jésù. clap your hands for God. hello. hi sir. onímọ̀ ni ọ́ ní ìsìn yà lẹ́nìí. you are learning now. ẹ̀tọ́ rẹ ni o lè béèrè ìbálòpọ̀ lọ́wọ́ ọkọ ẹ. lálẹ́ yìí tẹ̀mí lọ́rùn. you can even demand for your right from your husband tonight. Dádì sọ pé tí n bá fẹ́ lọ gbọ́dọ̀ bá mi fẹ́. Ah daddy said whatever I want you must agree. Ntí wọn náà bá fẹ́ mo gbọ́dọ̀ bọ̀ fẹ́. And you must agree with each other. Má ṣe tán màmá wa. Don't do that of an old mother. Tí a bá bímọ ọdọọdún kẹta kọ́kọ́ tó gorí wọn kò rí bẹ́ẹ̀ má báyìí. Àwọn ẹ̀rọ child until the third year before their husband. Sọ fẹ́ èèyàn méjì tàbí mẹ́ta tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ pé bàbá ní òòrí bẹ́ẹ̀ mọ́. Tell daddy that it is not so now wo ẹlòmíì ṣaṣẹ́wó obìnrin mi ṣaṣẹ́wó. some women they are not uh, adulterers. kì í ṣe aṣẹ́wó. they are not tailors. ọ̀n wá bùjókòó ni o tó ṣe ààrẹ nìkan ti ń tẹ̀ ń lọ́rùn. and you could see somebody satisfied. lóòótọ́ agreement ti wà láàrin wọn pé wọn ò ní lóyún fún ṣé ò ní lóyún. máa lóyún. níjọ́ ọkùnrin mi ti ń fò lọ dáadáa nú rere tó bá dáwọ́ lóhun rere ayọrí ẹ̀ tó bá sun gbogbo ayọrí ẹ̀ nípasẹ̀ àìní ìmọ̀ obìnrin ó ti ọkọ yẹn síta agbára àti níyẹn sì lọ ìpọ́njú yẹn dé wọn ò lè rọmọ tọ́mọ wọn ò ráyà tọ́mọ. Everything vanished. Kò sí bí ìyàwó èyí ó ṣe ṣubú téyìn ò ní ṣubú. Kò sí bọ́kú ó ṣe ṣubú tó ò ní ṣubú. Bí ìṣẹ́ bá ran bàbá, á ran ọmọ, á ran aya. èmi ò ní fi ìṣẹ́ ló gbàmọ́ láyé ọmọ pé tó ọ̀fẹ́ gbọ́lá lónìí ni. I know it is what you don't want òwe to hear. òwe kí wí òwe wí. proverb. ẹja sáré wo. nítorí pé. òwe nine. proverb chapter nine. nine. proverb nine. seven to eighteen. seventeen to eighteen. seventeen to eighteen. seventeen to eighteen. ó yá ẹ máa mo ti kà á lẹ̀ fún ilẹ̀ kan rẹ̀ rẹ̀ rẹ̀ ẹ má jà kọjá àyè wa. omi ò lè dùn. omi ò lè dùn àti oúnjẹ ìkọ̀kọ̀. oúnjẹ ìkọ̀kọ̀. síde ṣíṣe dídùn inú. ṣé n sọ tọrọ fún. let me tell you the truth. ọkùnrin tó bá ti ń tọ́ ìta wò. any man that is testing us. láti padà sí ilé. to come back home. ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín gbogbo ìgbà mọ̀ ń jẹ́wọ́ wájú yín. our confess all the time in our presence. tó o bá bímọ kìnní. when you have the first child. tó o bí ìkejì. and the second one. ìwọ ara rẹ máa fẹ̀ sí and then your private family tọkọ ẹ bá ti lọ tọ́ ìta wò when the husband go out there to take ẹgbẹ́ mi kan ní kò ó lé láyé òun ò lè bá bi ilé kọ sùn ó ní ó ní ọ̀dọ́ ó ní ọ̀dọ́ a máa ké lábẹ́ òun bẹ́ẹ̀ ni ó tún máa sọ ṣé o ṣé o ṣé olóhùn sì dọ́dún àyàwó òun yóò bá sódà alẹ́ gbalaja gbalaja ẹ̀ ní gbọ́ hùn ẹ̀ ní gbọ́ yé ó lóhùn ti ó lóun ti rìlíìsì ara àwọn lọ́ra ìyàwó òun rí tóun òjò dà sí tó sì lọ bá àlè òun òun wá gbé ọjọ́ mẹ́ta ń bẹ̀ ta ló lè jáde. tá a bá ti wà ní yàrá wa ẹja ẹja di ọ̀bùn. omi ò lè dùn kí ló wí àti oúnjẹ ìkọ̀kọ̀ sì ṣe dídùn. oúnjẹ ìkọ̀kọ̀ ṣe dídùn. ṣùgbọ́n àwọn kò mọ̀ pé. wọ́n mọ̀ pé. àwọn òkú wà níbẹ̀. ilé òkú ni ilé òkú ni ikú tó ń pa gbogbo kìrìsìtẹ́nì lónìí ó nìyẹn. all Christians are dying right now. bí ìyá yín ọba máa tẹ́ ń lọ́rùn ó ti bọ́ ta. if our money is not satisfying our father he will have gone now. tí ọkùnrin ọba ọba ti tí ọkùnrin lọ́rùn ó ń pe kánsà sọkọ rẹ ni ó ń pe kánsà kọkọ rẹ ní kánsà gbẹ̀yìn. if you don't allow your husband cancer, to protect you you are calling for cancer to your husband. àwa tí sì ń ṣe jù ní kìrìsìtẹ́nì. and the people affected most are the Christians ìránṣẹ́ ọlọ́run tí ò fẹ́ ní díẹ̀ ni. and the minister of God that he escaped from that. ojú kan làdá ní ojú kan làdá ìyàwó sì kó bọ́kọ. portrait cancer ńgbà tẹ́ ẹ̀ bá ti dà á tí ò rí dà tí ò rí dà tí ò rí dà tó bá yá báyìí á ní yí tí kòkòrò bá ti wọnú ẹ̀ ọkùnrin yẹn tó bá yé díẹ̀ ló kù. ọ̀rọ̀ mi ti le jù. and that word is so tough. mo fi ọgbọ́n bọ́ bá wù lọ dànù. you should like go and throw it away. ẹ mọ̀ pé mi sábà sọ. you know our friend doesn't talk about this much. ẹ mọ tẹ́ ń ṣe. know what you're doing. ọkàn lẹ́yìn ni yọ ra ń jẹ fún ọba ti ṣe kí ni tó lé gbogbo ntọ́ ọba lè rà ní kẹ́míìsì lọ rà kéegun rẹ lé. and go and buy whatever drugs you need to do. béèrè ìbálòpọ̀ ńgbà tí bá ń ṣùwọ̀ ọkọ mi ò ní sọ pé bóyá mò ń ṣàgbèrè fún ọkọ style tó wò nínú facebook fún ọkọ ẹ. and get, just show him the style that was watch on your facebook. style mi la máa ṣe lálẹ́ yìí o kó o ti máa bá a ṣeré. be playing with him. oh mighty oh mighty god bless you amen ọyá mà wọ́n máa sọ kíní yẹn lẹ̀ wọ́n. àti pé àwọn alápèjọ àwọn alápàjẹ́ wà ní ìsàlẹ̀ ọ̀run àpáàdì. ọ̀run àpáàdì ni gbé ọba ti tọkọ ẹ̀ ta ọ̀run àpáàdì ti wọlé ẹ. when you sell your husband's house devil has come into your house. ewu bẹ̀ nìyẹn àǹfààní bẹ̀rẹ̀ oníwàásù orí kẹrin ẹ sáré lọ sí ẹsẹ̀ ìkeje títí dé twelve seven to twelve. seven to twelve orí kẹrin ọyámọ. nígbà náà ni mo padà. mo sì rí asán lábẹ́ ọ̀run. mo rí asán kan lábẹ́ ọ̀run. ẹnìkan ṣoṣo wà ẹnìkan wà. kò sí ẹnìkejì. kò sí ẹnìkejì. nítòótọ́ kò lé ọmọ. ṣé bíbélì ń sọ ẹnìkẹta báyìí. àdàtì bábù tó ti bá di tó pàtí. bàbá fẹ́ sọ wá lálùpàǹdírí báyìí àdáràn. Ah, daddy want to turn us to a party. ìmọ̀sán ìdálùpàǹdírí. no it's not turning you to that. kì í pààyàn. it doesn't kill. tọ́pọ̀ ẹ bá lọ kárùn-ún lé. if your husband be afflicted with any disease. ẹlòmíì ogun tí ò sínú ìdílé ló ti wà nínú ìdílé wọn báyìí. and many problems that has not been in the ọkọ ti lọ bọ oníwárápá sùn. and then you are born to somebody with epilepsy. kàìnkàìn tẹ́ ẹ fi ń wẹ̀ lọ́mọ fi wẹ̀ ọmọ ti kó wárápá. and it is you use to bed. brọ́ọ̀ṣì yín bọ́yá wọn èèlò nù lé yín bẹ́ẹ̀. maybe your house. brọ́ọ̀ṣì tèmi àwọn ọmọ mi ń lo brọ́ọ̀ṣì ìyàwó mi wọ́n ń lo. and that is uh, children use. bí wọ́n wálé nísìnyí tá lé wọn tí a bá ti sọ̀rọ̀ brọ́ọ̀ṣì wa wọ́n ń lò. when they come they use their parents' brush. níbi ó ti ń kíìsì ó ti kọ́ àìmọye kòkòrò wálé you have not learned from. Bíbélì My people perish because they lack knowledge. Jésù wípé ẹ mọ òtítọ́. Jesus said you know the truth. Blue film wà fáwọn tó ti máa rí. Wọ́n ṣe nítorí. Blue is meant for the people that are married. Àwọn kan ṣe nítorí ìdílé tí kì ara ọkọ yìí tètè gbé. And they did it for the family that they, are not easily aroused. Kèé ṣe gbogbo wọn ní ẹsẹ̀ ń ṣe pé ká ẹ lè máa ṣèṣe kúṣe. And they are not doing it for you to be. Ọkọ àtìyàwó ń ṣe tí wọn ò ní fojú wọn hàn ó níye wọ́n ń taru fíìmù náà síta. and they have their man they sold that such. nàìjíríà wọn ò ti fálù àwọn nǹkan yìí. and it is in this country we don't value such. láti jí ara ọkùnrin míì tó ti kú. to be able to arouse the body of the man that is there. ẹ ní láti sẹ́ẹ̀tì ẹ̀ ń gbà mí kan máa wò nínú screen báyìí ni. and you have to set it and be watching it on the screen. tó bẹ́ẹ̀ lu ọkùnrin mi ara rẹ̀ ò lè gbé. and when when you don't do it some men. bẹ́ẹ̀ kíná bọ̀lá kò lè kò lè mú. even when you put fire on them they won't erect. bẹ́ẹ̀ la obìnrin mi náà pastors and women. ó ṣe pàtàkì. it is important. ìwọ ẹnìkan bẹ́ẹ̀ yín nísìnyí ọlọ́run sọ fún mi ní mo ṣe tọkọ ẹ̀ bá ti tọkọ ẹ̀ bá ti tọkọ ẹ̀ bá ti ń wo Facebook tó tẹjú mọ́ bìkan jù a ní kíni kílẹ̀ wò kílẹ̀ wò kílẹ̀ wò. and your husband fixes and pay attention oh, to one particular thing. o gbé wo ohun tí wèé ṣe ni à ń ṣe yìí wò and what you don do is what you bring here. don't run from them again. ìdílé ti fọ́tánù kìrìsìtẹ́nì bá fọwọ́ kan ìyàwó kìrìsìtẹ́nì ọlọ́rẹ̀ ń ọrẹ ọ. the husband touch you you say you are tired. ọrẹ ò sì fẹ́ kejì tó o bá rí tọkọ rẹ bá bẹ́ẹ̀ nìkan rìn ọ̀daràn ọ̀túnlé òní ha ọ̀fẹ́ kú mi àbí túmọ̀ ẹ̀ kàn kó lọ láti àṣẹ wọ́n ni kò sọ̀rọ̀ ẹ lẹ̀. you release yourself. tí a bá ń wá olówú láyé tó lè bẹ́ orí èyàn obìnrin jẹ́ kan. and if you are looking for somebody that can be yet somebody. òtó owó ọkùnrin lé inú ẹni tí ń sọ̀yàn lọ́wọ́ lẹ́sẹ̀ bí obìnrin ò sí. and somebody that used to watch from head to toe like women they, they didn't exist. mo fẹ́ kọlu mọ́mì láàárọ̀ yìí. Ah, my daddy want me. a wà ń bì kan níbi tá a ti ń ṣèṣọ́jí lọ mo á róbìnrin kan á ah, mú ní ó mọ̀ ah. rí ọmọ ti ṣe rí ó wá ṣe rùmúrùmúrùmú. and my daddy was admiring her. èmi ò kún ní wò wọ́n obìnrin yẹn ní à thank you daddy ọ̀kàrẹ̀ o ti fọkàn ara rẹ balẹ̀ ní sí mo tún wá wí lẹ́ẹ̀kejì ó ṣe rùmúrùmúrùmú ó ní bàbá ẹ ṣe kan sà olówó wa fine dáadáa ní mo gbèsè ẹ̀ nù lé n ò sọ pé n ò sọ pé fine ju ọkàn ṣe rùmúrùmú kí ládé tó wá tẹnu mọ́ ọ wá dọ̀rọ̀ rùmúrùmúrùmú. What is it that is so robust? kí ni ìtumọ̀ rùmúrùmú tó ń wí lẹ́ẹ̀mí. what is the meaning of this robust you are talking about. mo ní mo appreciate obìnrin onírùmúrùmú yẹn ti pọ̀ jù. he said that. Ah, lọ sànú ẹ̀yin obìnrin ẹ̀ ló ọ̀yà sọ lọ solution tí ó wà fún ìdílé rẹ̀. and solution for the family. ẹni méjì sàn ju ẹnìkan lọ. ẹni méjì sàn ju ẹnìkan lọ. nítorí wọ́n ní èrè. ẹ̀yin ọmọ ẹ̀ má yín kíní ilẹ̀ náà. torí wọ́n ní èrè fún lálà wọn. nítorí pé bí wọ́n bá ṣubú. tí a bá ṣubú. ẹnì kíní yóò gbé ọgbà rẹ̀ dìde. ẹnì kejì dìde. ṣùgbọ́n ìgbéni fún ẹni tí ó ṣe òun nìkan. wo gbogbo ẹni tí ó láyọ̀ dọ́jú alẹ́ tí ó ṣe rere dọ́jú alẹ́ ẹni tí ó gàjọ́dú alẹ́ ẹni tí ìdílé rẹ̀ ò ní ní wàhálà ọ̀yàwó adáwó fọlọ́ ń bì. Come and put money for God here. Tínú ọba tínú ọba bí ọ sí sámọ̀ òní wàá dáwó. If you are not angry tomorrow, ẹ máa wo àwọn obìnrin òní wá. N kò sì pé ẹ wá. N kò pé ẹ wá. Mhm. N kò pé ẹ wá ẹ bínú. Ẹ ṣe wọn jà e. Yóò ṣe o, ṣe wọn jà e. Amen. dáwó fọlọ́run dáwó sílé pọ̀ appreciate ntọ́ ń gbọ́ yìí wọ́n tó ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì tó ń bẹ ní London má dání kan di single mami má di single daddy kó bá mú orí burúkú tó tó láyé o sì wọ́n á fi bú ọ́ ta ó di kí a máa sọ ọba ọba dọ́dọ̀ ọkọ lọ́kọ wọn á ní ẹ sọ màmá dáadáa orí burúkú ni lọ lọ́kọ lọ níyàwó dáadáa dáadáa kó kú òǹbẹ àní ọba kàkíní olúwa mo appreciate rẹ mo appreciate rẹ go and marry. ẹ lọ gbéyàwó kẹ lọ́kọ. ṣé kó kú òun bẹ́ẹ̀ ń ṣẹ́jú kan. he is hurry up and leave the place. kúò ń bẹ kúò ń bẹ kúò ń bẹ màmá yẹn. máa kà á lọ máa kà á lọ má lu kàkà má lu kàkà má lu kàkà. nítorí pé bí wọ́n bá ṣubú nítorí pé bí wọ́n bá ṣubú bá ṣubú ẹnì kìíní yóò gbé ọgbà rẹ̀ dìde ẹ ti fẹ́ra yín nìyẹn ṣùgbọ́n ìgbé ni fún ẹni tí ó ṣe onìkan ó tó nìkan nígbà tó bá ṣubú nígbà ó bá ṣubú tí kò ní ẹlòmíràn tí yóò gbé dìde àti pẹ̀lú bí ẹni méjì bá dùbúlẹ̀ pọ̀ nígbà náà ni wọ́n ò móoru ṣùgbọ́n ẹnìkan yóò aṣemóoru bí ẹnikẹ́ni bá kọlu ẹnìkan ẹni méjì yóò lójú àti òkun ohun mẹ́ta kì í yá fàjà. kò ṣeé fàjà okùn mẹ́ta tó pàdé ara wọn ṣeé fàjà okùn olómìnira mẹ́ta kò ṣeé fàjà ọkọ aya àtàwọn ọmọ. that is the husband uh, wife and That children. dákẹ́ please be quiet. hello. hi sir. ẹ̀yin ẹ̀dọ́ ẹ farabalẹ̀ báyìí. please be patient now. èmi fẹ́ béèrre question kan lọ́wọ́ wa. our want to ask questions from you ẹ farabalẹ̀ o. be patient now. ta ló lè sọ fún mi pé àtẹnitọ́ no dáfídì ọ̀rá àánú gbà dáfídì rà àánú gbà àwọn tó gbàgbọ́ pé lẹ́yìn ìṣubú dáfídì ọ̀rá àánú gbà ẹ máa bọ̀ ń ta àánú tó ní gbà ẹni tí ẹ lè sọ fún mi pé lẹ́yìn ìṣubú lẹ́yìn ìṣubú dáfídì dáfídì kò rà àánú gbà máa bọ́ ta kó o sọ pọ́ǹtì mẹ́ta tí o fi rà gbà. and you will tell us three points that it did receive mercy. ọlọ́run dáríjì. God forgive him. ṣùgbọ́n sáànú yẹn tẹ̀síwájú mọ́. does the mercy really proceed. kò sẹ́ni tó lè sọ kò sẹ́ni ó lè náwọ́ kò sí dáfídì ọ̀rá àánú gbà o. David never received mercy. ee o. yes sir. number one. number one ìdílé ìdílé Ísírẹ́lì jẹ ìyà. and the family of Israel. Ọlọ́run ní kó mú mẹ́ta. God said he should pick three things. mẹ́tẹ̀ẹ̀tẹ̀ èwo ló dá ń bẹ̀. and out of the three which one is good. ẹyọ kan tó wípé mo jẹ́ ń ṣubú sọ́wọ́ Ọlọ́run. and he said let me fall into the hands of God. ẹsẹ̀ yẹn lé ní ìjìyà ni. mẹ́tẹ̀ number one ìkejì lójú ẹ̀mí rẹ̀ láìkú làwọn ọmọ rẹ̀ múyàwó rẹ̀ bọ́ta ní gbangba tí wọ́n bá sùn. why is still alive ìṣubú ò dáa. and falling is not good. ọmọ kan bẹ nínú ọmọ ọmọ dáfídì. there one son of David. a pè ní Absalomu. and his name was Absalom. lójú à lójú à lójú rẹ̀ lo àwọn ọmọ rẹ̀ fi gba ìjọba láì tí ì kú. in his presence the old son enthroned him. bí Absalomu ṣe fáìn tó a ṣe gé orí ẹ̀. and as handsome as Absalom was he was in the end. wọ́n ní kí orí bí ẹ fún ọ fáwọn ọ̀tá rẹ bí olúwa ti fẹ́. and it should be for your enemy the way God wants it. abisolomu ọmọ mi. he said abisolomu orí ọmọ wọn wá gbé kinu lé. and then it is the dead body of that child that they come to. ah david ra àánú gbà. david received mercy. ọmọ àlè kan ṣoṣo lọ gba gbogbo ògo òdìlé pápátá tó ṣe pa àwọn ẹgbẹ́. and it was only bastard that came to take the glory of the whole family ọmọ alágbèrè náà tún kọwọ́ bá gbèrè bàbá rẹ̀. and the son of a fornicator went into no the fornication of his father. ló forí balẹ̀ fún ẹni tó láyé àti ọ̀run mo tún forí balẹ̀ fún ẹni tó gbajà yà kọ́. I bow before him that created mo jùrù fún ẹni tó lè gbogbo ayé lọ. and I wail unto the man that created heaven and earth. ọmọ gorí oyè. and when he was born. pẹ̀lú àrọ́ǹda bàbá yẹ. and then with the àti ẹ̀jẹ̀. and then his son back. tí ìyá Solomoni béèrè lọ́wọ́ Dáfídì. that he was asking from the hand. ó pa gbogbo àwọn ẹ̀gbẹ́ ẹ̀. he destroy all the siblings. ó wá fẹ́ now married three hundred. three hundred wives. àlè seven hundred. seven hundred. ṣé kò ju bàbá ẹ lọ. is it not greater than the father. gbogbo ọmọ lẹ́yìn ìṣubú ádámù àti Éfà. after the falling of Adam and Eve. ẹ má gbàgbé pé kéènì la bí. don't forget Ken eh, eh, was brought to the. olùpa and he killed Abel. nínú ìṣubú àwọn ọmọ tó bá wọlé àwọn ọmọ ìbànújẹ́ ni. and out of the falling whoever where the child that comes into that place. Ìdí tí fi dùn fọlọ́ ni pé pẹ̀lú ìyàwó tó kójọ ọmọ kan ṣoṣo ló bí. And why I well to the kings of kings is that with all the one thousand women. Ó ṣe kú obìnrin jọ tó. As much women as they has. Ẹyọ ọmọ kan tó bí náà lọ fọ́ ìjọba Ísírẹ́lì dà. And the only child that he has divided the kingdom of Israel. Mẹ́wàá bọ́ sí Ísírẹ́lì méjì jáde lọ ráúráú. Ìjọba Ísírẹ́lì ò so papọ̀ mọ́. And the kingdom of Israel never come together ẹ eh, kí sọ láàárọ̀ ìwọ dandan kí ló gbé wá láti lé. what is this man saying this morning. dáadáa bọ́ bá ṣe lè bú. you can say whatever pleases you towards the father. ntọ́ yẹ kọ́ mọ̀ ni mò ń sọ̀rọ̀ lé lórí. what you have to know is what he's talking about. ìdílé tó bá ti fọ́. any fallen family. má jẹ̀mú ìdílé yẹn ti fọ́. that covenant of the family has gone with it tẹ́ ẹ̀ bá ti kọjú orí aya rẹ tó kọjú orí ọmọ rẹ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run pẹ̀lú ayọ̀ ńlá kò sí ikú fún ìdílé rẹ lójijì. and ah, there no sudden death in the family. ẹ bá wo tó bá ṣe é ṣe kó oró ìyàwó rẹ mọ́ra kẹ́ẹ̀jọ máa wọṣọ kankiri kẹ́ẹ̀jọ máa rìn òbí ọlọ́run nínú. God is not angry towards that ohun tó bí ọlọ́run nú bí àgbèrè òsì. what angers God like fornication I, I've never seen it. láti ìpìlẹ̀ ẹjọ́ samsoni alágbára ni ẹni tó rú gbogbo géètì odidi ìlú tó gbé lọ sọ sínú igbó ẹni ó mú kìnnìún tó fàyàdà. he that turn lion apart dẹni tó dẹni tí ń jó di òrìṣà. and he became something dancing before the idol. solomoni dẹni tó padà di òrìṣà hmm. nípasẹ̀ àgbèrè kò sí téèyàn ò lè dà. There's nothing ṣùgbọ́n a lè secure ìdílé wa a lè ran show compassion on a lè sàánú ìdílé wa a lè kíárì ìdílé wa a lè sọ àwọn áńgẹ́lì dàrọ sínú ìdílé wa torí bí wà mímọ́ yín bá ṣe ń pọ̀ sí làwọn áńgẹ́lì ó máa wá ẹ máa fotí yín gbọ́ ibi ni ẹ̀ lè rí ìdí nìyẹn tí Paul sọ pé òkúkú bẹ́tà ẹ má fẹ́ ẹ má fẹ́ yàwó ẹ fìyàwó lẹ̀ ẹ fọkọ lẹ̀ mi ò lè wá dààmú ọ̀yẹ́ kó fẹ́ yàwó mi ò lè wá dààmú ọ̀yẹ́ kó fẹ́ ọkọ ẹ sì máa kìlọ̀ fáwọn ọmọ yín gbogbo ọkọ̀ tí ń wá sí ọ̀dọ̀ mi ń bí ẹni tí ò bá lè mára dúró kó má fẹ́ wọn. and many ministers that cannot hold body among them should not marry them. ẹ̀kọ̀ọ̀kan wá bẹ̀yàwó wọn pé lóṣù méjì olúwa sọ pé ká fẹ́ra wa. and that they will tell their wife two months the Lord said we should deny ourselves. pẹ̀lú títọrọ ni pẹ̀lú ìrẹ̀lẹ̀. and you be asking in humility. o bí mo ń lọ tí ìgbéyàwó mi lọ. there is no way our father is going that no be now today. torí ìwà mi àti ṣe mi ju àgbèrè gan discuss his ways and character. ọ̀rọ̀ ẹnu mi gbà mí a máa ju àgbèrè gan. even the words coming out of his mouth do tell me within. ẹni mo sì kọsẹ́ lábẹ́ rẹ̀ mo gba ilé tí bàbá abiyara bá máa ń sọ̀rọ̀ ìdílé ọlọ́run má jẹ́ lómi ìdílé kọ́ lọ máa kó fúnyàwó ẹ̀ kó fúnyàwó ẹ̀ ọmọ jẹ́ ẹjọ́ kó tó lè mú fúnra wọn lómi. I pray such does not go back home and start dealing with our wife. bàbá máa tú fún ayẹyẹ. he will explain everything to detail. a ní ọ̀dọ́ tó ọba máa pọ̀ ò lè mara dúró má dúró lábẹ́ if you know you cannot hold yourself don't stand under it. má dúró lábẹ́ sámọ̀ yìí. don't stand under it. tí ò bá tẹ́ ẹ̀ bá ti bára yín lò ẹ̀ ẹ ti di landlord àti tenant. if you cannot be close and be close to yourself bẹ́ẹ̀ bá ṣe ń bára yín the more you you have sexual intercourse the more you love yourself. and because you are too close and sleep with yourself all the time you won't be far from each other. and the spirit in you will be only one bẹ́ẹ̀ ṣe ń túmọ̀ra yín sílẹ̀ ẹ fi fọwọ́sowọ́pọ̀ tẹ́ gba àdúrà yóò sì rí bẹ́ẹ̀. and because you are so close and you wan na God you pray and it resolve. bọ́rọ̀ bá díjú máa ní mọ́mìjì á lọ sí power house á sì jọ gbàdúrà kí lórí làárọ̀ solution sì máa dé bá. when there is no way something is When something is so tight, I go talk to mommy, let us go to for a power house and they pray together. Ohun tí o ṣe sọ síta, ẹ sọ síta. What it is now you are unable to speak out, say it. Ọkọ mi ò lè ṣe mọ́ solution wà fún. That your husband cannot perform, there is a solution to it. Ìyàwó mi obìnrin kan láti ìlàsà ìlàsà ó wá ó kò sí bọ́kọ̀ mi ṣe lè kó fún mi mi gbádùn ẹ̀. matter how the husband sleep with him. ara mi le. the body is so tall. kí mo lè ṣe. what can she ìpàgọ́ tí èṣù ní. that the, devil has pitched tent ẹ jẹ́ n sọ eléyìí tó fún ẹ̀yin ọmọ. let me tell you. ń wọnú márẹ́ẹ̀jì. that of those going into marriage. kí n tó parí ọ̀rọ̀ mi láàárọ̀ yìí. round up his speech this morning. tíyàwó tí ẹlòmíín wà ẹ ti fẹ́ràn ara yín tẹ ẹ bá bára yín lò láti on the one ìyàwó rẹ̀ ṣe time. your your your your wife used to have a spirit of the past. tẹ ẹ bá ti lè bára yín lò di on the twenty eight ẹ stop ìbálòpọ̀. when you meet the twenty eight you have to stop. títí yóò fi kọjá àkókò yẹn lọ sí lọ sí on the ten tí o bá ti rí táìmù mọ́ má ba lò pọ̀. please you have to exercise patience. lẹ́yìn oṣù mẹ́ta. after three months. bára rẹ̀ bá gbà náà ni. if the body can bára rẹ̀ wá gbà bára ọ̀gbà mọ́ gbogbo ṣe máa ń gbóngbà tí ò lóyún. no until late when she was pregnant. ẹni ó lóyún ló dàyàdé lọ́wọ́ àwọn wákàtí mẹ́ta ooru ọmọ ọmọ iṣan ara tiẹ̀ náà máa dìde ó máa nínú níbi tí iṣan parí sí lọ́mọ wà. and where the the still fit. ẹ bá rí ilé ọmọ obìnrin iṣan ni. if you see the womb of a woman bọ́mọ bá ṣe ń tóbi ni wọ́n máa ṣe kí ni a máa fẹ̀ sí. the more tí gbogbo iṣan orí bá igbóná tó igbóná e débẹ̀ uh, gbogbo tí ń bẹ lábẹ́ ìyàwó rẹ̀ yọ wọ̀ bọ́lẹ̀. everything under it will come down. so ó ti di kọ́ ọ̀rá máa bọ́ ọba tí bọ̀kẹ́ ṣe ń tó gbo lọ́ máa gbó gìgìgì tọ́jọ́ lọ́hùn tọ́jà báhùn kò ṣeé ṣe o ẹ máa ní miscarriage tí ó pọ̀. if it is so you will be having a lot of miscarriage. ọmọ márùn-ún ẹ lè lùsì mẹ́ta ń bẹ̀. and out of five you can lose three a níyàwó mi oyún oṣù mẹ́fà bọ́ọ̀lẹ̀ ọmọ tẹ́ ẹ ṣe kóyún oṣù mẹ́fà tó bọ́ọ̀lẹ̀ kò mú ò lọ obìnrin náà kò mú ò lọ ojú nǹkan burúkú táìmù yẹn gbọ́dọ̀ ọlọ́run níjọ́ ọ̀dà aláṣẹ dànù. I pray you don't labour in abọ́kùnrin bá bá bọ́ sùn lójúmọ́. unless you have intercourse today. hello. hi sir yóò dáa fún yín o. shall be well with you. mo ti sọ èyí tẹ̀sẹ̀ get married tẹ̀ ń retí ọmọ. are you that you just got married and you are expecting a child. òní dáa kẹsẹ̀ máa yàyàwó àti ọkọ nígbà tí nígbà tí a ń bẹ̀rẹ̀ sí ṣe marriage. it's not going to be good to separate you and your husband. tíyàwó ẹ bá ti wà nú oyún bọ́ bá fẹ́ bá ṣàṣepọ̀ gbọ́dọ̀ gba jẹ́jẹ́ àìdá lẹ́yìn gbígbó rẹ̀ ní òtún gbọ́dọ̀ pọ̀ jù. you have to be very easy with her. wàrà máa ṣe wẹ́rẹ́. you do it. wẹ́rẹ́ on her. gbọ́dọ̀ jẹ́ gbígbó tọ́lẹ́ lómi bá gbá àyàn lẹ́yìn náà bí ó ṣe kakore. kí lẹ pé ìbálòpọ̀ ajá so eléyìí ní ń fọ ìdílé lónìí ó yẹ sí lè yé wa. This is what is making the family to separate. owó kí ni à ń porúkọ kí ni ọjọ́ ti kà tán. Ah, nítorí pé nípasẹ̀ àgbèrè nítorí pé nípasẹ̀ àgbèrè obìnrin ènìyàn fi di oníṣù àkàrà kan ṣùgbọ́n ìyè ènìyàn máa wá ìyè rẹ̀ dáradára ọkùnrin lè gbé iná lé àyà rẹ̀ kí aṣọ rẹ̀ kí ó má jóná ẹnìkan a lè gun orí ẹ̀yìn iná gbígbóná kí ẹsẹ̀ rẹ̀ kí ó má jóná bẹ́ẹ̀ ni tí ó wọlé tọ̀ obìnrin ẹnìkejì rẹ̀ lọ ẹnikẹ́ni tó fi ọwọ́ bá kì yóò wà ní aláìlẹ́ṣẹ̀. dó dó bọ́lẹ̀ jẹ́ ń bí wọ́n. hello mami mo lọkọ yín wà báyìí. where is your husband. sórí pé ìwọ ló lé ọkùnrin yẹn jáde ó gbé déńjàdì àjòjò ní ìgbọ́ngbọ́n kò tó bí ọdún márùn-ún lọ ó ní wá wá wá wá wá wá dádì ní ìṣó oúnjẹ oúnjẹ ni. and you are telling your husband it's not food it's food. èmi ò rí n tó lè kó sí tó o bá wọ ẹran jùlẹ̀. if you put too much meat. tó o fi yẹn sí. and you put pounded yam. tó o lọ mú tiwantiwa. and you put palm wine. tiwantiwa kẹsẹ̀ palm wine ni òun ò pé palm wine tiwantiwa. and ewédú àti gbẹ̀gìrì. and that is ewédú and gbẹ̀gìrì yes. tó o tún fi panla sí gbogbo ẹ lọ. and put stockfish and everything. tó bá nà mọ́ ọkùnrin yóò fi yẹn lẹ ìwọ ni ọwọ àbá mo fẹ́ fi ọ́ so oúnjẹ tẹ́ra rẹ wọ́wọ́wọ́wọ́ òkúgbẹ e, oúnjẹkújẹ oúnjẹkúse ọ̀pá mi ni ibi ẹ̀gbẹ́ mi wọ́ sí lónìí ìwọ ló jẹ́ ń wọ́ bẹ́ẹ̀ ọ̀padà nà gbàkínní kan gbọ́ olómi ní ọ̀rẹ́ is him that will be tired. kí mo ní ọ̀rẹ́ eh, tí orí gbọ́ ọkùnrin bá rìn tó ẹ eh, ìyá kínní ẹsẹ̀ mi máa ń fẹ́ẹ́ ẹsẹ̀ rẹ̀ ń ṣe kínní ń lọ díẹ̀ díẹ̀ nù ìgbọ́ bá ti dákú sí ọ lábẹ́lẹ̀ méjì ó rí i pé yóò dínkù ẹ̀ ń bínú sí mi. are you angry. tẹ́ mi ọkùnrin mi ìságbèrèdè kó tó gbé ẹsẹ̀ ẹsẹ̀ ti gbé rẹ̀ to the extent that some men are doing innovation hey, they will just be falling anyhow. kò pa ọ́ lọ náà nu o kíyèsí ni ò bínú sí mi stop àgbèrè ìta gbangba. you have to stop fornication. ṣàgbèrè inú ilé pẹ̀lú ìyàwó rẹ. fornicate with your wife at home. bàjẹ́. the matron will spoil her. kò náà bẹ́ẹ̀ jẹ́. and let him spoil you. tó bá yá bá ṣe ń dé fúnra yín lẹ́sìn. and that as you are growing up you know how to reduce it ọgbọ́n mi dáadáa. do you understand that. má gbé looking fine obìnrin tó fine báyìí kọ́ máa fi na ọkọ rẹ̀ ń di. àwọn kan ń lé kiri o wàhálà ń bẹ́ ta o ṣé mo kúrọ́. am I lying. fine lady fine lady fine lady tó ń bẹ́ ń ta jẹ́ ń wọ́kọ́ lé o. people are looking for husband and wife. ọlọ́run gbọ́ bọ́kọ wọn ọkọ rẹ̀ báyìí bá wọn sùn jọ́ kẹsoso àtọ́ ẹ̀ ní á ní ìdí kàrántí ilé mọ́ láì. if your husband should sleep with them then he's in trouble bí ń gbà téèyàn bá ṣe tán bolè yàn ń padà sí ilé ìwẹ̀ ní padà sí. and after doing it you go back to the bedroom. ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ tún ara yín ṣe akọ ti ọkọ rẹ owó sì bọ kínní owó òtútù ní èèrà ní èèrà ní èèrà ní èkó ọtán ẹ̀yin ẹ pé dádì ẹ̀ wá lé ni ẹ sọ bẹ́ẹ̀ kí lẹ̀ ń star. what are you selling. kí lẹ̀ lẹ́ẹ̀ ní ìdí. what do you say you need. owó sukú ọmọ school fees. ẹ ra láti ní ìsìn òní ni wọn lọ báńkì á ní wọn rán rán ntọ́ máa jẹ lókù ọ̀kú báyìí tọ́ ọ bá tún ṣe ju òní gbà láti yẹn mọ́. àwọn ènìyàn people that. that ẹni àti kan igi mọ́ létí tí a tí a ti mú séènì àìfojúrí wọ́n ṣe kí ni wọ́n ti dé. they they they that invisible chain. ọ̀ya màmá tó o ti kà tán ó tó báwọn ewu ti ń bẹ ìsọ̀yàn dorí sọ àkàràkà tó o bá délé lọ kà fúnra rẹ ọwọ́ sísì yẹn twenty one to thirty ní àti kà fúnra yẹn ìbálòpọ̀ ṣe pàtàkì. sexual intercourse so important. ó ṣe pàtàkì. very very important. ṣé wí òwe lọ́kàtà orí kìlọ̀ ọ̀kàrẹ̀ so ó ṣe pàtàkì. very important. ẹ ṣe púpọ̀. thank you so much olúwa àárí tiwa ṣe. amen. ntọ́ yẹ kí o mọ̀ o sọ̀rọ̀. what you need to know ohun tó yẹ kí gbogbo kìrìsìtẹ́nì mọ̀. what all Christians ought to know. má dàgbà ju ìbálòpọ̀ lọ lọ́kùnrin àti lóbìnrin. don't too old for sexual intercourse both male and female you women. ẹ̀yin rìn jù á lọ tọba rí nǹkan ọkùnrin kọ rẹ tí ò ṣe kínní fi lo àwọn ọ̀rẹ́ rẹ wọ́n láwọn oògùn tí wọ́n lè lò fún sáà díẹ̀ tí nǹkan yẹn á wà òkè ẹ má fọwọ́ yẹpẹrẹ múra yín kì í ṣe torí mi àlejò visitors. àti àtìpó jẹ́ ní ibi. and visitors and the ọ̀run nílé wa sojourner here. ẹ jẹ́ àjọ gbé ara wa ró ká lè ní ìsinmi ayérayé. ẹ káàárọ̀ mọ́ káàárọ̀ sí. good ṣé ká fàyè gba question and answer maybe they can read some questions and answer. mo oh. mọ̀ pé ẹ̀rí question béèrè mẹ́rin I know you have enough questions. wọ́n ní ẹ̀yin ò náà fẹ́ wọ́n ti wọ́n ti sẹ̀lẹ́tì ẹ̀ wọ́n ti màmá wọ́n ti sẹ̀lẹ́tì ẹ̀yin ò no ẹ filẹ̀ bá a bá parí a parí ẹ̀ níjọ́ mẹ́jọ ọ̀yá ẹ̀yin ẹ̀ máa kà á. dádì ṣé ó dára kí ọmọ ọlọ́run máa fi ẹnu lá abẹ́ obìnrin. ẹ ṣé ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. tàbí kí ó máa gbé nǹkan ọmọkùnrin sí ẹnu ẹ pa dáadáa. clap your hands for God. tẹ́ ẹ bá ti ké tán màá da yín lóhùn ẹ dákẹ́. please be quiet. kò dáa. it is not good. ṣùgbọ́n tó bá jẹ́ wèrè ló ní níyàwó wèrè ló ní lọ́kọ bàjẹ́ kò lè ṣe ọ́ ní nǹkan kan wọ́n á kàn wà wèrè hello tí àwọn èèyàn bá ń pò ní hello. please let us be patient and listen. má jẹ́ ẹnikẹ́ni interpret ẹ̀ fún ọ. don't allow anybody to interpret to you right now. o lè gbọ́ méjì tí tíyàwó rẹ bá fẹ́ tí e tí e wà sacrifice nìyẹn fara mọ́. if that is what your wife needs please you have to accept it. obìnrin mi a máa sọ pé yọkíní rẹ kò tó ń lọ́rùn mú ìka méjì kan máa fi rò ó sígbà rò ó òun ṣèfù ẹ̀ lọ́wọ́ ikú ikú ayérayé nìyẹn. and that is everlasting death. tọkọ ẹ bá ní kó o gbé sí òòlù ni bọ́ bá tiẹ̀ ṣe mí ni wọ́n bọ ọjọ́ tí ó ti dùn mọ́ wọ́n gé jẹ. and if I want to do it to the extent of being a bad. n ò ní jẹ́ ọ lọlẹ̀ tó wò bí ijọ́ mẹ́ta o tó ní kí n ṣe mọ́ so kò dáa ó ti di ti ajá nìyẹn ó ti di ajá nìyẹn agbára ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín máa máa weak. and the power of holy spirit in you will be getting weaker. ó ti di tajanu kò bá mu. it has been dogging that way. God bless you. ọlọ́run yóò pẹ̀lú yín. dádì mùsùlùmí ni ọkọ mi ṣùgbọ́n fẹ́ kí n máa lo ìlẹ̀kẹ̀ ìdí dádì ṣé ìlẹ̀kẹ̀ ìdí kò ba ìgbàgbọ́ jẹ́. a dákun ní rí bá ti yí gbìrì. maybe that is what is to entice him. gbìrì máa lò please continue using it. máa lò use it dákunjọ bàbá jẹ́ márùn ló fẹ́ fún mẹ́jọ tọ́ba sì ń bọ̀ kó o yí. and when it's coming you begin to drag your way your waist. kó lo ìyẹn ò lé ìyẹn ò lé. that one is not bad at all. hello. hi sir. Cherry. hello. hi sir. ẹ ṣe nǹkan kan nínú ṣọ́ọ̀ṣì tí mo ra dákẹ́. and you did something in this church and the fellow was quiet on it. tí mo ṣe àwọn kan mi àwọn tó ṣe ẹ má ṣe mọ́. Please, I don't know. He doesn't know who has done it. Ilẹ̀kẹ̀ tí wọ́n kọrúkọ ṣọ́ọ̀ṣì wa sí ẹja dànù. Àwọn aláwo ní ń lò lẹ̀kẹ̀. Aláwo ló ní ilẹ̀kẹ̀. It is the court people that. Àwọn ọba ló ní ilẹ̀kẹ̀. Àwọn ìjòyè ló ní ilẹ̀kẹ̀. And it is the praise that they all see. Ilẹ̀kẹ̀ ò sí fún Kìrìsìtẹ́nì. And that bit is not meant for Christians. Bẹ́ẹ̀ ṣe ṣe fún wa ṣe rí kí n lò ó. As you have done it, did you see our father using it? òtẹ́ ẹ̀kọ́rúkọ mi sí tẹ́ ẹ̀kọ́rúkọ chọ́ọ̀chì síga tó jẹ́ rọ́bà mi ò lò. àfúrà didn't use it at all. tẹ́ ẹ bá iṣẹ́ ẹ̀wá nǹkan tẹ́ ẹ fi lè gbé ọlọ́run lárugẹ. I use something to to to love me. nígbà bá ti ń lò lẹ̀kẹ̀ aláwo ni wá. when we are using bead. àwọn aláwo ló introduce ẹ̀ sí ṣọ́ọ̀ṣì. and it is the occultic people that they introduce it to the church ṣùgbọ́n tí ìyàwó kan rẹ̀ bá ní kó o tò lẹ̀kẹ̀ sí di so bẹ́ẹ̀ kọ́ máa yí wájú ẹ̀. and if your husband said you should put things in please dádì ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ jọ̀wọ́ kí ni bíbélì sọ nípa ẹni tí ó ká ọkùnrin mọ́ orí ìyàwó rẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ni láti kọ irú obìnrin bẹ́ẹ̀ sílẹ̀ tàbí kì í ṣe ẹ̀ṣẹ̀ nítorí tí ó jù bá kúrò ọkàn rẹ̀ kò lè kúrò níbẹ̀. ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. ẹ rí i pé wọ́n fún Jésù lọ́rùn débi tó fi sọ̀rọ̀ yẹn jáde ni. and you know they squeeze Jesus to the extent that he speak out. mi sì fẹ́ kẹ́nikẹ́ni máa enjoy ntara torí mo mọ̀ pé ìdílé mi. I know that the family is shaking. some people are still talking. ṣé kí n sọ tọrọ fún ká má kúrọ. should the father tell us the truth. tá a bá lọ́rùn lọ. if really we want to make heaven. ìgbàdúrà kíyàwó mi ṣe kò dáa. I pray my, my wife will not do it. It's not good. Ohun tó sì ń fà náà la ń sọ yìí. And it is this, what is causing it is what Too we are talking about. Too much of gap. Nígbà tí àyè bá ti pọ̀ jù. Don't give gap for your wife and your children and your even children and your and your husband. Ẹ má jẹ́ kí àyè ó kábà àyè sílẹ̀ púpọ̀ láàrin lọ́kọ-láya. Nígbà tí gap wà lọ́gbẹ́ Ẹ́dẹ́nì ni ìṣubú wá. And it was when there was too much gap in the garden of Eden. Ọmọ àkọ́kọ́ tó tẹ̀lé apààyàn ni man is a, is a killer. ó sì pa èyí tó dáa jù láàrin àwọn ọmọ. and he killed the most beautiful one among the children. ẹ jẹ́ àkíyèsára. let us be very very careful. òsín tí ń pè ní ìkóbìnrin jọ ò lè manage ẹ̀. there is nothing that involve polygamous you cannot manage it. tí ò bá affect ní bẹ̀rẹ̀ á affect bọ̀ bá kú. if it does not affect you in the beginning it will affect you at the end of your life. so ó ṣeé ṣe kó kú tẹ́ka àwọn ọmọ yẹn má tiẹ̀ jọjọ ju ọdún kan tó wà nù sáré tó fi máa padà rí wọn. and then it might be possible that after your death. ẹ jẹ́ ìdílé wa. let us be very very careful. ètò àsọ láàárọ̀ ìdàbí àbùkù díẹ̀ lára wọn. and then the one we talk about this morning. èwo dádì tó lọ mú yìí. what topic is daddy talking about this morning. ewu tí ń bẹ nínú nínú ká jura wálẹ̀ ó ju àǹfààní tí ń bẹ nínú ká so mọ́ra wa lọ. and the danger in, in, in, in the gathering between is more than. ẹ jẹ́ wọn ó pè á ní rúùtù. Let them call us rude. Ẹ jẹ́ wọn ó pè à ní And let them call us that we carry about our husband. Kò ní sẹ́ méjì. He has no other job. Ẹ jẹ́ wọn dá ìdílé wa mà ládùúgbò pé a yàtọ̀. Let them sing wonderly know your family in the street. A sì ní tọ́ yàtọ̀ láàrin ayé. And then you have something separate from the world. Ẹlòmíì tí ò àwọn ọmọ ẹ̀ lónìí ọwọ́ àlè lọ bọ́ sí. And some people cannot train their children. Ká lè tó sọ ó gbà tọmọ márùn-ún ọmọ tí ẹ̀ kan kò tó ẹyọ kan. And he trained of the concubine couldn't train his own child. ọjọ́ ọ̀la àwọn bẹ́ẹ̀ máa ń korò. and the future of that one is as bitter as anything. tó o bá ti fẹ́ràn tí o bá ti fẹ́ràn ìyàwó rẹ ò lè fẹ́ràn àwọn ọmọ tó bí fún ọ. if you don't love your wife you cannot love your children. kò sì dá mi lójú ẹni tí ọkùnrin ọba love kì í tọ́ ọmọ ẹ̀. as somebody a man does not love ọmọ tá a sì tọ́ ní gbọ́ àgbé ilé tá a tọ́ ká. and it is a, child that you did not train that. títọ́ pé méjì o kárán máa lọ léèwé gẹ̀ẹ́ ṣe títọ́ nìkan. ah for sending your children to school is not the only training. ṣùgbọ́n bíbá ọmọ wí ní àkókò. training your children as they can deal. kó lè lọ́jọ́ iwájú. so that we have future. ngbọ ọmọ ń gbélé rẹ ti mú gbó tó ní kò sí problem. your child in your house smoke and and you say no problem. tọmọ wà lọ́dọ̀ tó lọ fẹ́ràn ìyàwó rẹ ti ń ṣẹ́jú rẹ gbé àwọn ọmọ onírúurú onírúurú obìnrin wọlé tó ọ̀pọ̀ ọmọ yẹn wí tíyàwó tó wá gbọ́ tó ní kò sí wàhálà ọ̀fẹ́ràn ìyàwó yẹn wife and your family. torí tó bá kú pin ìyàwó yẹn ni ó dùn. that woman will be. èmi ò tiẹ̀ gbàgbọ́ pẹ̀lú àwọn èèyàn obìnrin bẹ́ẹ̀ tí ìbọn máa ń wí kì í ṣe pé ọlọ́mọ mi ń ta. and I believe those people that they don't train their child is not that maybe they have children outside. so ó ṣe pàtàkì kí ni a béèrè lẹ́ẹ̀kan. ẹ káàárọ̀ sà ẹ jọ̀wọ́ sà ṣé ẹ̀ṣẹ̀ ni kí obìnrin máa wọ ṣòkòtò tàbí kì í ṣe ẹ̀ṣẹ̀. pé o tí ì dá ń béèrè àkọ́kọ́ o tó bá bá ọkùnrin lórí ìyàwó ẹ o lè fún ní warning You might want your wife. Kò wá máa gbàdúrà kó béèrè And then you give him the grace to pray together. Forgive lọ́wọ́ àforget ò sí o. And you will forgive him but you cannot forget. Ó sì máa ń reduce ìdílé. And he used to uh, render the kò sì sí ìmíì tí máa ń fa obìnrin ni pé wọn kì í lè sọ̀rọ̀ jáde. and the problem is the women be able to speak out. obìnrin mi ajá ni kò ní fẹ́ sọ fọ́kọ ẹ̀pá ajá ni mi bá mi sùn dáadáa. and some women they dey like sexual intercourse they won't be able to speak out and tell their husband. bí n bá sọ pé ọmọbìnrin ọmọkùnrin a máa rò pé alágbèrè ni mi yóò mọ̀ fún alágbèrè náà kọ́kọ́ sí àgbèrè yẹn débi yóò fi rè ọ́. so that he will do it to the extent that he will be satisfied. ọkùnrin mi wà kò lè lójú ṣẹ́jú márùn-ún lọ lára lọ́dọ̀ obìnrin tí yóò fi dìde. and some men cannot stay more than five minutes before they stand up. ó ti bọ̀ ń rìlíìsì báyìí ń dìde ni kò bá mu. it does not it doesn't tally at all. obìnrin gbọ́dọ̀ enjoy kọkùnrin náà enjoy. both of you must to enjoy it. ìdí ni pé tẹ́ bá fúnra yín gap díẹ̀ ìyàwó gan máa sunkún bí ọ wà ọkọ náà máa sunkún bí ọ wà. when you give a little gap the two of them will be crying wherever they are. kò sí bí mẹ́mórì yìí ò ṣe ní wá bẹ́ẹ̀ ṣe ń gbora yín nù lé. and there is no way the memory will not come to where you want to kò wá sí tí wọ́n lè fún ọ nírìn àjò yẹn tí ó dàbí kó rí ìyàwó ẹ̀. and no to see your wife. so tá a bá bá obìnrin ní situation bẹ́ẹ̀ tá a bá wá wo condition tó fi ṣe ẹ̀jẹ̀ adáríjì pátápátá. when you meet a woman in that situation please let us forgive her. ṣùgbọ́n tó ṣe lẹ́ẹ̀kínní tó ṣe lẹ́ẹ̀kejì tó ṣe lẹ́ẹ̀kẹta bí ọba pọkọ yọ parẹ́. if you continue doing it like this it does not work. ọbẹ̀ ta ká lè dànù. kill the husband if you kill am. ká sì gba ẹyin ẹyin rẹ̀ mọ́lé. ọ̀ya. ẹ káàárọ̀ sà ẹ jọ̀wọ́ sà ṣé ẹ̀ṣẹ̀ ni kí obìnrin wọ ṣòkòtò tàbí kì í ṣe ẹ̀ṣẹ̀ bí ó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹ jọ̀wọ́ ẹsẹ̀ bíbélì wo ni ó fi ìdí rẹ̀ múlẹ̀ ẹ sọ fún wa nítorí pé ìyàwó mi fẹ́. ọ̀nbẹ nínú ìwé ẹ̀sáyà kí obìnrin má ṣe mú tí ṣe ti. ọkùnrin wọ. daddy more anointing sir please sir what about. kò dáa kò dáa. it's not good. o lóòótọ́ téèyàn bá wo hello. hi téèyàn bá wo obìnrin wo lọ́bọ̀ ẹ̀ bọ́ tó fẹ́ tọ̀ láàrin wa níbi tó lè tó lè safe. if you put on trousers and you want to ease yourself. tó bá jẹ́ aṣọ yín tẹ́ ẹ bá ti yẹ tìsàlẹ̀ yẹn díẹ̀ ẹ tọ̀ ṣùgbọ́n ẹ bọ̀ báyìí ni kí ni àkọ́kọ́ ṣẹlẹ̀ ilé máa di yẹn kọjáde ní bẹ́ẹ̀ àṣàlù èyìnbó ni kì lè dé kó nàìjíríà wọn ò sì ṣàdédé máa wọ̀ ọ́ nítorí òtútù ni. and they are wearing it because of the cold weather. two ẹ lè rí kí wọ́n ró sọ báyìí. and the style wrapper like lẹ́yìn kí wọ́n rọ̀ṣọ̀ wọ́n á wọ kaba. and after that they put on their gown. mo torí mi wọ torí pé kí òtútù má bàa bẹ egun wọn jẹ. it is because of their weather. ó yá mọ̀. dádì ẹ kú iṣẹ́ olúwa ẹ jọ̀ọ́ dádì kí ni kí aya tí ọkọ rẹ̀ kò tọ́jú rárá tàbí nání ní aya kí ni kí ó ṣe aya yìí wá wá kọ̀ láti fún ní ìbálòpọ̀ nítorí ó máa ń dé ó máa ń dùdọ́kàn nígbà tí wọ́n tí wọ́n bá bá rán wọn tí wọ́n bá sùn ọkàn aya yìí máa ń ṣépè fún un kí ni kí aya ṣe nígbà tí òun àti ọkọ rẹ̀ bá dàpọ̀. ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. clap your hands for Jesus. ẹ jọ tí Ọlọ́run bá ti lè ràn wá lọ́wọ́. if God abọ́. ẹ farabalẹ̀ lórí ìbéèrè. please be patient on this question. tí wọ́n bá ti ń jọmọ twenty years. when our children are up to twenty years. ẹ nídìí àti rojú ara yín fún àwọn fún ará àta mọ́. you don't need to tell any outsider about your case anymore. bí mo ṣe ṣe dúró yìí mọ́mí mi a máa fẹjọ́ mi sun àwọn ọmọ mi obìnrin. mommy used to take, report daddy to his uh, female children. bàbá yín ń sá fún mi. and your father is running away from me. àwọn máa sì wà máa ní kó má bínú. and father we apologize. reason rèé reason rèé. and he will give the reasons why he does it where he does that. ìgbà mi ìwé mi náà máa ń fẹjọ́ sun àwọn obìnrin àwọn ọkùnrin mi. and at times daddy do report to the place. torí àníyàn kílòsì mọ́kínní. because their

tá a bá sì gbẹ̀jà tọ ìránṣẹ́ Ọlọ́run lọ. let's go to the minister of God. àwọn míín sì wà wọn ọgbà kẹ́ ẹ wá fẹjọ́ yín sun ìwòlíì wọn. and some people dey agree that you report them to their prophet. kí wòlíì má bàa hate wọn. so that the prophet will not hate. wọ́n ti gbàgbọ́ pé tí wòlíì bá ti hate wọn gbogbo nǹkan wọn á lọlẹ̀. and they believe if the prophet tell them all their things will go down. ọ̀pọ̀ àwọn ọkùnrin ni ò fẹ́. and many men doesn't want that. ṣùgbọ́n ẹ wá ìránṣẹ́ Ọlọ́run tàbí ẹni tẹ́ ẹ mọ̀ pé yóò lè gbọ́rọ̀ sí lẹ́nu. and go and look for somebody that you know is an easy well with us dáàdì ẹ káàárọ̀ sà dáàdì kí ni kí ni a ti sọ nípa obìnrin tí ó ń jí owó ọkọ rẹ̀ ṣé ó ń ṣé ògo rẹ̀ ìyàwó ṣé ó ń bọ́ sí ara ọkọ ni sà. ìyàwó tí ń jí owó ọkọ apẹmọ nínú làṣà awẹ nínú làṣà kò dáa o kò dáa ṣùgbọ́n tó bá jẹ́ yẹn ọ̀rọ̀ náà lẹ́ẹ̀ máa sọ lé lórí o. ah you just be talking obìnrin tó lè fẹ́ mi ò sí o. Eh, eh, a woman that can uh, marry her husband does not exist. ju sàfóun gbàdà tó fẹ́ ra wọn yìí lọ o. and more than her mommy. ẹlòmíà ni dádì mọ́mì ẹ̀ ń jọyìn ọ̀ ẹ̀ ń jọyìn torí pọ́kọ rẹ̀ ò ṣàgbèrè ọ̀ ẹ̀ ń jọyìn torí pọ́kọ rẹ̀ ń tọ́jú ilé. he enjoy because he does not eh, fornicate. báwa bá béèrè owó mi ò lè fún ọ. if he doesn't ask for money daddy will not give you kò sì sí mi ju pé iṣẹ́ tí mò lé ah, kò jẹun wo wájú tàbí ẹ̀yìn. the work the works ahead of him does not allow him to look back. owó sì tún wà díẹ̀ díẹ̀ ní tó bá di pé mo bẹ̀rẹ̀ foreign ministry báyìí kò sí ìyẹn mi owó ni kì í ṣe pé ń ṣòwò rìn. that one swallow money not that he throws money away. tẹ ẹ bá mú ẹ náírà sí dọ́là báyìí owó ni. if you want to change pan your naira to dollar even pound sterling euro so, they so expensive. mo ò jíwó mi rí. you never steal my money never steal daddy's money before so a gbọ́dọ̀ tá a bá nídìí máa béèrè lọ́wọ́ pé ọba ṣe ẹ má jò sú wa ẹ má jà lọ ta sọ ẹ rí n máa ẹ̀yin obìnrin tí o yẹ eyín sí. women with understanding. o bẹ́ẹ̀ fi mú ìdílé eyín dúró ni pé tó bá fọ́ àwọn ọmọ ní ọ̀bọ̀ lé lórí. if your family should break up your, your children will be in trouble. ẹlẹ́rù kékeré lọkùnrin. and if that man is of little load. ilé bá gbóná kí ni ó ṣe. if the house is hot. yóò mú tíṣà àti ẹ̀ márùn-ún ṣòkòtò márùn-ún ọ̀nlọ́nu. and five thousand off he goes kò sí ntọ́kàn táwọn ọmọ bá pè á ní tẹ́ báyà yé orí yìí bàjẹ́. and if call him tell them to go to their mother. so ti tán. sir good morning sir god bless you sir daddy please let us contribute money to pay our electricity bill so that we can be able to acquire prepaid meter if there is need to do so thanks sir. kí ló ń fẹ́. hello ẹ má bínú bẹ́ẹ̀ bá ti ẹ̀ lò ó tẹ́ ẹ̀ bá ti rí náà èmi ní ìjẹ́ rí náà ìdí ni pé wọ́n fẹ́ wá so iná yìí. they want to come and fix it. èmi ni mo sọ pé wọn ò gbọdọ̀ wá so. daddy said they should not fix it. ọ̀ǹtì tí wọ́n bá gbé prepared meter fún wa. not until we giving prepared meter. a fẹ́ kí wọ́n wá so náà mọ́ kí wọ́n máa fún ní five hundred thousand one million. and we don't want the light to be fixed. wọ́n ti gbàgbọ́ pé ilé iṣẹ́ la wà and they believe this is a company. wọ́n sì ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti kówó sí i. and they are doing it right now. mo wá níjọ wọn bá so prepare meter kí wọn lọ ṣe kí ni o prepare meter kí wọn lọ so náà wá. and when they fix the prepared meter. ó ti sú àwọn náà torí pé wọ́n rí pa àwàsọ́dọ̀ wọn mọ́. they are tired because they don't know. ọwọ́ yín mo ti ń gba owó. you are their friends collecting money from hey, people. ẹ sì ṣe atm lórúkọ olúwa bẹ́ẹ̀ jẹ́ atm ẹ̀ ní lọlẹ̀. amen. so bó ṣe rí nìyẹn sọ mí ọ̀jẹ̀. another one. dáadé ẹ kú iṣẹ́ olúwa sà ìbéèrè mi lọ báyìí gẹ́gẹ́ bí ìdílé àti tí ìyàwó bá ń san ìdá mẹ́wàá rẹ̀ déédéé àti tí ọkọ kò san déédéé nígbà tí àìsàn ìdá mẹ́wàá déédéé bá dé ṣé ìdílé ni ó máa jẹ ìyà rẹ̀ àbí ọkọ nìkan ni yóò jẹ ìyà náà. Ah, hello. hi ah hello. àmọ́ ah, òṣùwọ̀n abitọ́lọ̀ mú wa lọ. we don't even know the measurement of where God is taking us to. ẹnikẹ́ni ò sì lè mọ òṣùwọ̀n ibi tọ́lọ̀ mú un lọ. and nobody will know the measurement of where Mo God is taking us to. mo tẹnu mọ́ nǹkan fún gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run. and I'm repeating some things for the children of God. gbogbo ohun tó jẹ́ tọ́lọ́run lọ àápinnu ni gbogbo ohun tó jẹ́ tọ́lọ́run là agbára ṣe. and whatever belongs to God you have to do it by force kò sí nǹkan re tó ń fẹ́ kẹ́ ẹ ṣe òun. no good things want you to do there. bẹ́ẹ̀ bá fẹ́ ẹ ní ìsìn mo ti compulsory pé ẹgbàwẹ̀ wednesday ẹgbàwẹ̀ ní wednesday ẹgbàwẹ̀ ní monday àbí wo ni sunday wednesday friday ó ní ẹlòmíì la. so difficult for some people. torí tílẹ̀ bá ti mọ́ lebi ọmọ pa. because as soon as they break they will be hungry. ọ̀rẹ́ màmá tọ́lọ́n ló ṣòro ó ṣe jù. it is that of God that is most difficult. ìdí nìyẹn tí a sọ pé ọ̀pọ̀ la pè. and that is why many are called. díẹ̀ ni o. few are chosen kì ṣe ọ̀pọ̀ èèyàn lọ́lọ́run fẹ́ fi jagun. it's not uh, the crowd that God want to use to fight. ìṣòro carry over tọ́mọ mi ní bàbá ẹ̀ ní. and ah, the carry over that some children has to came through Or the father. ọ̀pọ̀ drop over tọ́mọ mi ní ìyá àti bàbá ní. and ah, that one that drop out that the house the father and mother. gbogbo tá à ṣe pé ó máa já sí ìbùkún gbà mí àá sí àìsàn wàhálà ìdààmú àwọn nǹkan tá a fi lọ pé yé èmi lélẹ́ ìdébá ohun tí ń fi ń sèfù wa nìyẹn àwọn tí ń bẹ nínú ayé rí owó wọn ní ọlá ṣùgbọ́n ìsòkò lé wọn sickness never depart from them. ìbànújẹ́ òkú ilé wọn. sorrow never depart from their home. Oh, ilé owó mi kò ṣeé rí. even some rich people's houses are not fit. ní a fi máa sọ pé ilé ọlá ní yọnu. and that is why they said the rich home has problem. ilé mi jọ wọn bá ń ṣayẹyẹ pọ́nmọ́ graduate lọ́mọ yẹn máa kú. and some family when they are doing. wọn ò sì dẹ́sẹ̀ torí pé a ọlọ́run gbèsè ni. they did commit sin because of because the whole God. ẹni bá fẹ́ sin ọlọ́run yóò pẹ̀lú ìpinnu ọkàn ẹ ti kí ni o. ọlẹ́nikẹ́ni tí ó sọmọ lẹ́yìn mi yóò ṣe kí ni yóò ṣe ara ẹ̀ yóò gbé àgbélébú ẹ̀ yóò máa kó easy àṣeyọrí ò sí lọ́wọ́ èèyàn ọwọ́ ta ló wà tó bá máa pọ̀wọ́ ọlọ́run ló wà do your best do your do your do best, best and leave the rest. Daddy àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń tó súnmọ́ yín àti àwọn fámìlì yín máa ń sọ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ ẹni tó bá kọ́kọ́ dé ọ̀dọ̀ yín ló máa ń jàre tàbí lẹ máa ń tẹ́tí sí ẹ jọ sá ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí èyí sá. ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. clap your hands for jesus. ṣé ẹ mọ̀ pé àwọn kan gbàgbọ́ pé. you know some people believe. bẹ́ẹ̀ bá fẹ́ kí dé dáàdì change o fẹ́fẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìsìn tí dáàdì náà wò kú òun bẹ́ẹ̀ ẹ lọ gbowó fún dáàdì. and some people believe if you give him money. mi ní ti ìkàlẹ́yìn láéláé. our father will never back a wicked person. mi kìnnìkan lọ wà. there's something ẹ gbọ́ o. now listen. ohun tí a fi rí yẹn sọ rèé. why they are saying this is that thing. èmi ò ní dáyàwó lẹ́bi láéláé. I will never condemn the wife in my life. má ro má máa ro ẹjọ́ bọ̀ pé ìyàwó rẹ sí ọ bẹ́tà kan parí ẹ̀ fúnra rẹ ọkọ lọ jẹ̀bi kí dádì wá padà báyàwó rẹ wí ìyàwó rẹ ò lè jẹ̀bi níwájú mi. and your your wife can never be condemned in the presence of her father. nígbà ń bá dáwọ́ lẹ́bi tínú ìyàwó ti dùn níwọ̀n àgbélé ìyàwó lára gbàá. wípé ẹ̀mí wa ọwọ́ ẹ̀ lọ́wọ́ ọwọ́ àwọn obìnrin lọ́wọ́ am I correct? hands of the women. eo ẹ lọ síríìtì kan widow street ní jẹ́. go to certain street they call it widow street. fúnra wọn wọ́n fọkọ wọn lóògùn jẹ. and they poison their husband themselves. ikú tí ń wá sínú ìdílé lójijì tí ọba tọwọ́ ọ̀yẹ́ èèyàn wá. tí ọ̀tọwọ́ ìyàwó wá. if not from the mother or the wife. ọwọ́ rẹ̀ ló kú o. that means the hands of friends yálà lọ́kùnrin tàbí lóbìnrin. both male female. àwa méjèèjì delicate kan. and the two of them they are so delicate. mo rí i pé ikú tí ń pààyàn orin jìnnà o. and the death killing man is not far from us. inú ilé lọ wà. is in the house. ìdí ni tí mo lè fi sọ fún yín pé tó bá jẹ́ òyàwó lọ́ba kọ́kọ́ wá a ti tùnú torí pé àwọn obìnrin ń ro kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn tí mo fẹ́ ṣe yìí. they say nothing what is going to happen tó bá wá ṣẹlẹ̀ tán wọn tó máa ń kábàámọ̀. and it was after doing it that they were regret. ìdí ni táwọn èèyàn sọ pé à ẹ sá lọ mẹ́jọ lọ bá dádì. and that is why daddy people say dádì ò dá ọ láre. is not going to. ọkùnrin má mẹ́jọ wá o. please men don't come with the case of your wife. ìwọ ni ń dalẹ̀ bí o. he going to condemn you. tí n bá dá ọ láre. ikú rẹ ti súnmọ́ tòsí. that means your death is very very near. tí n bá sì tó dá ọ láre tó ní hẹ́n dádì ọmọbìnrin yẹn á gbà tó lọ padà gbé obìnrin mi lọ́la ta ló fọ́ ń yàwó. who gave you another wife. ẹ dáhùn ta ni èmi mo fọ́n yàwó ìdí nìyẹn tí a fi sọ pé ẹni ọba kọ́ dọ́dọ̀ dádì. that's why they said whoever go to daddy first. orí bẹ́ẹ̀ tó bá jẹ́ sí ọ̀rẹ́ sọ̀rẹ́ tó bá jẹ́ ẹ̀gbọ́nsẹ́gbọ́n ní ìṣe èèyàn bẹ́ẹ̀ o. and friend is not like that. ẹlòmíà ni ẹ lọ fún dádì lówó ẹ̀yẹ wá fẹjọ́ lọ̀ wọ́n wọ́n á dán ọ láre kì í ṣe. some people will say go and tell daddy. ẹ̀jọ̀ sóbi ni màá ní pa mí. will he say he's hungry. kí ìfini sòótọ́. that he will not say the truth. ẹlòmíà ń lọ tọ́jú dádì ń ọba ti sọ fún dádì ni ọ. some people say we take care of him. àwọn mi mọ̀ pé mi ì ṣe and his children they know it's not so. bẹ́ẹ̀ nìkan lọ́ba sẹ̀ máa fọwọ́ kún gbogbo ilé mú. and if only one person offend everybody. ṣùgbọ́n ẹni tọ́sẹ̀ yẹn kó tètè máa sá lọ. but uh, the only one. so bó ṣe rí nìyẹn o. that is the way it is. a dáa fún wa. it shall be well with us. ẹ jẹ́ àdúró ń bẹ̀ ẹ kí ìpè fún ọmọ let us stop there we are going to keep it. ẹ má tún jẹ́ apẹ́ lónìí. we shouldn't stay long on that ṣe sọtẹ ńlọrùn tẹ gbọ́ la. are you pleased with what you had this morning. ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù tọ́lá tẹ́lẹ̀ ẹ ṣe púpọ̀ wọ́n tó ní béèrè sí i a fi àyè lẹ̀ dáadáa ńjọ́ mẹ́jọ kí n tó bẹ̀rẹ̀ kí n tó wá bẹ̀rẹ̀ tọ́pìkì. before our father start the topic. ẹ̀yin tẹ́ ẹ wo tẹlifíṣàn lánàá tẹ́ ẹ rí pé mi ò mo gbàgbé pé mo ti pa tọ́pìkì kan ta ni ọ̀rẹ́ rẹ ta ni ẹnìkejì rẹ. remember who is your friend who is who is your friend. mo parí lánàá mo wá fẹ́ bẹ̀rẹ̀ tọ́pìkì kan. I want to start another topic. Ọlọ́run máa ń sùn. God do sleep. Mo ti sọ fún àgbà mo ti Canada dé. I said when he came back from Canada. Ó wá nà fún yín. He now want to straighten it now. Kí ló dé tọ́lọ́run fi ń sùn? Why is it that he sleeps? Ṣé ń sùn lọ́run ni àbí láyé? Does he sleep in heaven and on earth? A máa sùn láyé individual. He do sleep on earth at times. Kò ní sùn lórí gbogbo ntọ́da. And he will not sleep on everything that he made. Ṣùgbọ́n ọlọ́run máa sùn ní individual but he sleeps on individuals life. ọlọ́run máa ń gbàgbé ènìyàn. and God do forget man. ọlọ́run kì í tara fún ìdílé mi. and God has never been all for any family. ọ̀pọ̀lọpọ̀ máa generation mẹ́ta mẹ́rin kí wọ́n tó já sínú adùn. ọlọ́run máa díjú ni títí títí títí ẹlẹ́kẹ̀rin ni ó ṣẹ̀ṣẹ̀ wá wò àwọn kan ti jìyà fún wàhálà yìí. and the fourth generation will now. ó ní bá a bá fọwọ́sowọ́pọ̀ fún ẹlẹ́sẹ̀. he said when we join hands together for the sinner. ẹlẹ́sẹ̀ kì yóò lọ láì ṣe kí ni. a sinner will not go without being punished. ọlọ́run